Basara twenty four seven. Hmm. ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. unlimited entertainment. <laughs> wọ́n fi dọ́là. How was your day? Fine, and yours? Fine and boring. Ah, èwo ni o fẹ́ forget kí n mú nínú méjèèjì? Is it that it is fine or just boring? Okay, boring. Very, very boring. Ah. God. Oh, the big call now. Okay, kí n important call. Just this man, me, my nǹkan man, máa ń phone. mí fún. Ó ṣàlàyé kó máa and tí bá ní ọ̀rọ̀ tí ò kàn um, lórí tí ò nídìí kan ló wá máa sọ. mo wá mi báyìí. Ah. hi girls. àwọn àǹtí ẹ ní hi girls. àwọn ta ni hi ṣé o jẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó ń sọ hi girls ẹ àbí mo wà nù sábà wù ẹ ṣèjú náà wá náà ibi ló sí rooftop top mi náà. ah mi ò tètè rí pé irú top kan náà lájọ wọ ah it's really looking nice on you. mo níbi ló sí irú top mi. ẹ. mo rà wá láti London. <laughs> ìwọ lọ see London anyway my doubt, ọtẹ tí náà ó lè opportunity láti sìn yàn lọ sí airport àbí. ọlọ́lọ́dọ̀ ọmọ yìí wá ń parí lẹ́rìn ṣé ó mọ̀ ní airport àwọn ọmọ bíi tẹ́tí ta tíkẹ́ẹ̀tì tí irú ẹ̀ lò lọ London <laughs> ọ̀rẹ́ anyway sórí èmi àti ẹ àjọ sí nínú class kan náà ẹ àjọ ń ṣe sàwáwù kan náà tó máa bá mi wọ top ṣó ti gbọ́. láti get rid top right now tina guess what <laughs> àtina ọmọ yìí ọ̀ràn sí ẹni ó ti wọ orí wig ẹ. silias a ti sọ fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tòlótòló ẹ ṣàfẹ́ṣe bí ọ̀kẹ́. Eh, tuntun ni o irọ́ irú wig mi olóṣì ni sórí o ò lè jọ mí you can never be like me. yes nice ti sọ kó lọ wọ̀ ọ́ dànù. photocopy ò easy. tó bá tún wẹ̀ ẹ́ kó lọ tún wà ládùú spaghetti mi kò wọ̀. tí bá pè má fẹ́ nínú ẹ̀ pa oníranà ọmọ. àwọn ajá dànù ni. olóṣì. snacks kan lánàá so mo abẹ pack díẹ̀ láàárọ̀ since tó sọ pé òní lè dúró jẹ breakfast wàá lè lọ fún mi. Ah, but <laughs> why do I have to show you wà láì I appreciate it anyway Appreciate ṣe gan. ṣọ́gà èyí kan ló tún kí ẹ wá. báwo ló ṣe mọ̀. torí pé notice pé on the máa ń sábà pè é jù lẹ́nu ọjọ́ mẹ́ta tó dẹ̀ pick call ẹ̀. wàhálà ẹ̀ ti pọ̀ jù wàhálà ẹ̀ bóyá kò gbé kátẹ ṣùgbọ́n nǹkan tó fẹ́ sọ náà àbí. kí ló fẹ́ sọ kí ni mo fẹ́ gbè fún kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ kí ló wà lẹ́nu láti sọ òun kì í sọ nǹkan tó wà important kí ló fẹ́ sọ lẹ́nu. well anyway well, should be going to take care of ẹ ṣùgbọ́n. lọ́lẹ̀. àwọn dàbí gbòòrò. àti dàdé àti david ọ̀kánkán o. àlejò ládé o. bàbá lárìn lọ ajogun ilé tí ọ̀fẹ́ kú mọ́ ìyá yìí ló ìwà. ẹ̀lẹ́ o. ọ̀dà ilé rẹ̀ rẹ̀ ni ò séǹgì ẹ̀ tí pààrọ̀ ọ̀dà débi pẹ́ pààrọ̀ ara ṣé ìwọ tó tiẹ̀ ṣéǹgì bọ́dì ló ṣéǹgì ọ̀dà lé ẹ wo bí lè ti wà. bí mo ti fi léyìn lẹ̀ síbẹ̀ náà mo bá a tí ẹ̀ dúró náà àwọn tí ẹ páàkì ọkọ̀ sí tọkọ̀ ó lọ ní tọkọ̀ ó tún lọ ní ìhà yìí náà kò sọ́kà kankan mọ́ o ti fi inú burúkú rẹ o ti fi lé ẹ lọ ọ̀wá ń dá nìkan gbélé bí ẹyẹ. Sámù ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni wọ́n lẹ́ni tọkàn lé tọkàn nú tó ń tẹran ní ọjọ́ gbébẹ̀ ọ̀rọ̀ ni wọ́n gan ò lè padà débi pé nǹkan nù lé ọ̀ padà sí bẹ́ẹ̀ náà rí bí wọ́n ṣe rí. Eh, ẹ ẹ mọ tó jẹ wàá ń gbòòrò sá ikú aládòkun ni ó tiẹ̀ wọ́n wá kó yín. Ah, ah. ọmọ ṣe o sí ọ̀rẹ́ mo ṣe sí ọ̀rẹ́ lẹ́ẹ̀kan sí àwa náà rèé o tẹ́ ẹ lọ rèé gbẹ́bọ sórí ìta mẹ́ta fún alo àbọ̀mọ jẹ́ o bẹ́ẹ̀ mi ẹ bá ṣàborí dèpè nù àríkú mẹ́sàn-án àríkú yẹrí ìwọ ẹ̀ bá ti parú wa ẹbọ tó o gbé tí a lọ́dọ̀ ńjọ́ kìíní àná tó o gbé wájú ilé wa mẹ́bí mo jẹ̀ gbé mo jẹ yín àṣẹlẹ̀kùn ọ̀là mi ló sílẹ̀ àṣẹbí lánìlẹ̀ ọ̀dùn bá lé ayálégbé síta ń gbà mí ó lè síbi ire ni àṣẹbí ọ̀là mi ló lé mi sí. ẹ̀gbọ́n lẹ́kì là jẹbọ fún. wọ́n kàn sílẹ̀kùn ọ̀là jẹ́ ntú ẹ̀ka wọ́n kàn sílẹ̀kùn ọ̀là alẹ̀ fún agbọ́nrangandan bówó ìtìdénu. o rí bílẹ̀ ayé ti rí àpò ònú ilé rẹ̀ àṣẹ bàbá kò ní òsì ní ọ̀pá wa kú sí ọ̀wá lé akóònù ilé olé wa lọ rèé báyìí wọ́n bá ti ń jayé mi àtìyàwó mi tá a wà nú ọlá tá a wà nú ọlà òyàwó mi bó ti kàn dúdú tọkàn dẹdẹ wèmí náà ti mọ wọ sọtọdá sọtún sẹkù. ọba mi elédùnmọ̀ rẹ oríṣiríṣi lọ́wọ́ dáyẹ̀ kí lọ wọ̀ yí báyìí. ó rí ọ̀pá mẹ́wàá mo lò tán ó mú mi dẹ́dẹ́dẹ́ tó tó ní físì àbáṣá yóò ní físìn tó ǹjẹ́ ọ̀rọ̀ wà mí. ẹni sùn sí àmọ́. mo mọ̀ pé wọ́n kásọ̀ ẹbọ ọlọ́run ni tàbí kọ́ ka lórí wáyà tàbí kọ́ ga tó ń bá ṣiṣẹ́ ó tiráfù torí ìfìlórí rẹ̀ ìṣòbò ní ìdè wọ orí ló ti kọ́mọ̀ ní fìlà tó dé. ẹ̀wùrẹ́ náà tún lè lọ́jọ́ kìkìdá singọ́ọ̀mù ní òdélẹ̀ ní òdókè àńdáńdò ká ní mọ́ lò lọ́nà ilẹ̀ haúsá. mo rò pé èsì ara rẹ ó ti tán ni àṣà ọkàn bá ṣe múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ni wo bẹ́ẹ̀ ṣílẹ̀ dí àti salmon àṣà àláwà méjèèjì òun náà fi ní olówó ní ìyàwó olówó lọ́kọ ní bọ́lá ńlọ́kọ̀ dí owó sí tọ̀kọ̀ táyà tí wà ó tẹ ọlọ́run ọ̀tọ̀ èrò àjẹ́ tẹ bá rò sábẹ́ fẹ́ tó bá di lálẹ́ gbogbo rẹ̀ yóò fò lọ tí wọ́n mọ̀ mọ̀ nígbà ìgbà tó bá bá owó wa à ń sọ̀dù olówó gbọ́dọ̀ so ìran tálíkà nílẹ̀ ọba tẹ́rìṣẹ́ ọjẹ́ gbèsè à ń bọ́ lọ́wọ́lọ́wọ́. Ah, àwọn ọjà wọ́n ti. sórí kéré kan bẹ ìwọ ìbá gbádùn tó bá sepò lálàáfíà díẹ̀ ọ̀hún á lè gbádùn o nítorí pé wèrè mú wèrè lòdì lẹ́yìn méjèèjì ọmọ mu tí ó bàbá ń díjà lẹ̀ ìwọ bunú ìwọ ponú ẹ̀yìn méjèèjì bá kẹrẹ ẹ̀ lè rí ẹ mọ̀ gọ́sá o. bàbá gbẹ̀bọ gbẹ̀bọ yẹ̀yẹ́ náà sùn. ẹ lẹ́wọ̀n wọ́n dẹ́yìn sí tíìbù lẹ́nu bíi táyà mazda ilẹ̀mẹ̀ ìṣilédí ilẹ̀mẹ̀ ìṣilédí bákan wá sọ̀ ládùúgbò fún ọ ni mo wá jẹ sàmọ̀ ládùúgbò yín lẹ́ẹ̀lẹ́ mo wá ní kí n yọjú sí ọ bóyá kọ̀ǹdísàn rẹ bóyá ìpààlẹ̀ ni àbọ̀ ti ọkà ìwé ti àdìpé bákan náà. ètí ah, ah, ọ̀sán àbálẹ̀ mọ̀ sọ. mo folúkù lásán. congrats. Ah, sàmọ̀ pati tí wọ́n ṣe ní ìnímọ̀ lọ́rẹ̀ jẹ́ pati tí wọ́n ṣe tí wọ́n pélé lẹ́ẹ̀kan. ṣé pati ọmọ mi rí. Eh. tí n ṣe bá di ọdún méjì ló fi kúra ẹ̀ ń sàmọ̀. kò bá aṣoṣù mẹ́fà bá di tèbù mọ́ wa àwa méjèèjì wọ́n fi sí by table. duona mo fi igi tẹsán mi rán mọ sí ọ ní wọn ò fi jíṣẹ́ àbínú rẹ ló le lọ́ọ́ fi wá patí kọ́ wá wọlé ayé kọ́ wá wọ àwọn mistress bí wọ́n ti lọ àwọn minister àwọn education àwọn water resources wàá gbò wọ́n láwọn ìjáyé lórí Tinubu wa kó lè mọ̀ kí ló kọ tìbàdàn láàmú gbogbo ọlẹsẹ̀ wọn pé Ondo náà wọ́n wá èkìtì wọ́n wá síbẹ̀ ó dùn mí fún ọ kọ́ wa báwọn olówó ti ń jayé mi ò tiẹ̀ mọ̀ pé Tinubu tutù tó bá gentility ni ọ̀rá lọ tiẹ̀ ni bẹ́ẹ̀ náà ni láàmù jẹ́gẹ́ gbogbo wọn ṣe wọn ta ni wọ́n pariwo pa tirẹ̀ àfi tí ọba jìyà láàmù gbogbo wọn lẹ́sẹ̀ wọn pé bẹ́ẹ̀ wọ́n sì jókòó mọ́ sáàkù wọn oníkálukú mọ nǹkan tí ó mú àwa igi tẹ̀sán àfiránṣẹ́ sí wọ̀ ọ̀wà ìbànújẹ́ rẹ àti inú líle rẹ kò jẹ́ torí bẹ́ẹ̀ nìkan bá ń ṣe nǹkan inú rẹ dùn ọ wá wá bẹ ilé ọmùsíà tíríbírígì tíríbírígì èsòrì onímọ̀kọ́ ọmọ tí mo tíríbírígì èsòrì alájà mẹ́ta mẹ́ta tán ni mo kọ́ bọ́ ọ bá sì sì gbajúgbajú lé mi mi ò ní ọkẹlẹ̀ mi pákó ní sẹ̀mọ́ lórí látòkè olówó ṣe patí olóòní débẹ̀ ìjọ òun lọmọ tọ́lọ́wọ́ òpèrè kan ìwọ ọmọ pé ibi tọ́lọ́wọ́ bá ti ṣe patí bàtà tálíkà ń jábẹ̀ mo bí ọ léèrè ọmọ pé tálíkà ti yọkọ aládùúgbò jìnnà sí aláàrú tó gẹ pọ́ǹkì ọmọ pé sùkà rẹ̀ di méjì ọba ìyá bọ́tẹ̀ ọba ìyá àwọn ọlọ́tẹ̀ olówó ń dún tálíkà rẹ̀ jùlọ lówó òkú wo bí tí ń wò mí bí ẹ tí ó yà mí fọ́tò yà mí. ṣé ọrùn yìí tún yí ọrùn yìí yí padà ẹ tọrùn yìí ṣe. ọrùn mi yí. kí ẹgbẹ́ mọ̀ ń sùn mi ò gbéraga o kí bànújọ́ lè dá ẹ báyìí olórí burúkú tẹ̀rọ pé nùsẹ́ làwọn ò kù sí ọ mọ́mọ́ wa ò lè mọ́mọ́ náà pàtì mi níbi tí pàtì mi dùn dé obìnrin sùn lẹ́pa lọ fẹ́ sọ ní àbáwọn ọ̀rọ̀ bọ̀ sólò lọ fẹ́ sọ ní àbáwọn kílò ìyá ẹ̀ táwọn aráàlú ìbòdé láti mọ́ríkà wá wé àwọn èèyàn láti scondom ìyàbọ̀ sùn yàrá méjì mo fún lóṣù pọ̀ ọjọ́ kan abẹ́ tẹ̀lé ìwọ tẹ́ẹ́rẹ́ yìí tó wà á débẹ̀ tó ò ní rí bí sùn mi ò gbéraga o àbí mo gbéraga lójú yìí mi ò gbéraga mọ̀ fọ́nbù ni wọ́n bá ìlú ẹ̀ sopọ̀ wáyà wọ́n onílé ilẹ̀ lásán lásán àgbélélé orílé rẹ̀ tílé rẹ̀ wọlẹ̀ ṣe ni ọ̀wọ̀lẹ̀ ah. ẹni jẹun tájà ń jù ọbọ̀ jù ọ̀pọ̀ jù tó bá ń gbọ́ arọ́mọ̀lá sọ ìsẹ́yìn ni òun sọ èmi náà kí wo arọ́mọ̀lá sọ ìsẹ́yìn ni òun sọ èmi náà wá sí ráì aṣọ tí oró olówó farabó olówó égbè ẹ̀wù tí mo wọ̀ olówó jẹ ogún ìdẹ̀ra fìlà tí mo dé ṣùkúṣùkú bámbá ẹni ọba wú ọbẹ arọ ọmọ lásọ ìsọmọsọ ọ̀nù ọ̀rọ̀wọ̀ tó rọrùn. ẹgbẹ́ ọrùn rẹ̀ ti pọ̀jù èwo láǹtẹ̀ náà báyìí kí ni wèrè kẹrù ti tẹ lọ́wọ́. òró lọ́wọ́ mi ti sin àgbàlújẹ́ ah, débá tálíkà ìlówó ọ̀mọ̀dá o. sáàmù ndí ẹ̀jẹ̀ bó ti wò wá náà nù sẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ pera yín ní láńlọ́ọ̀dù tọ́lọ̀ ń ṣe yín lólórí burúkú tẹ́sán àwọn ayálégbé yín tẹ́sán wọ́n di wèrè láàrin inú ilé ọlọ́wọ́n wàá tari wọn kú ònú ilé yín wọn àdolóríire ẹ̀yàn kan wá wà kú síbẹ̀ ẹni gbérí ẹni lọ wájú ẹni lọ ẹ̀yìn ojú kan náà lẹ́ẹ̀dùn sí àfi láńlọ́ọ̀dù tó bá lonú re pẹ̀láyálégbé rẹ̀ àwárí ọkọ̀ la tún gbé wà lórí ọkọ̀ tí ń jẹ́ bólíbò. ìhàlẹ́ ọkọ̀ ìhàlẹ́ ọkọ̀ bí ti pariwo lọkọ̀ mi pariwo ọ̀rẹ́ ìgbà wa lọ́dọ̀ kan ṣe wùwù àwọn lọ̀tẹ̀ ní kígbe mọ́ òun. kí ni ẹ̀rí rẹ tún ti dé ẹ̀rí la fi máa rẹ̀ ara rẹ̀. mọ́mọ́ rò pé sámọ̀ ń patí nìkan mọ jẹ sámọ̀ ń patí nìkan kọ́ sámọ̀ nàdúgbò bímọ kọ́lé sí alága gbogbo àwọn láàrin lọ́mọ tún jẹ́ ń bẹ̀ tí ò ní gbéraga tí èsì fọ́ ń bù tó ń lọ gentility of a tiger ìwọ báwo ìlú ẹ̀ là ń sọ lọ́lẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọ̀bọ̀ lọ́lẹ̀ àwa lọ́nu ọlọ́run ọlọ́run. olówó orí mi owó baba musa ń dínkù sí àmọ́ o mo fẹ́ kẹ́ ẹ ṣe ìṣe àfínjù lárìnlọ́ọ̀dù lárìnlọ́ọ̀dù ti fún àwọn ajogún létọ́rọ̀ ẹnu wọn ọ̀dá ní nǹkan kò kú síbi tá a fẹ́ tì wọ́n sí ẹ̀rí aṣọ àgùntàn ìpasọ̀ èsì dà aṣọ tá a fi sin ẹlá náà látọ́ bá láwọn ẹ̀ ẹ sáfún ní nǹkan tó láàánú wọn ti ẹ̀ ń ṣe mí bí mo ṣe ń wọ̀n inú ìta náà kù mí oníbẹ̀ ìdè ẹ̀yin ẹ̀ ṣáájú ọlọ́tún ló sì ẹgbẹ́ ìsìn ńlá kámọ́ bá ti a lọ. dẹ́rẹ́bà sá gbépo sí ọwọ́ rẹ wá. má gbépo sí wọbi orí ẹ̀ burú ni má gbépo sí wọbi o ẹjọ́ ẹ̀ ti lọ pẹ̀lú ìyá yín eléyín kan lókè eléyín kan sálẹ̀ tíyà yín ò ti wá bímọ nílé ìtì toro. ìgbà tó kàwé ó sì mọ pósí orí rẹ pé ó ní bí dáhùn kówó sí wọn ń owó bàbá musa ń dínkù. èmi nu ìbínú owó owó tá a ná tí ọ̀tán. owó tí ọ̀pọ̀ tí ọ̀tán. tí ọ̀tán rárá. ẹ̀yin àtàbíọ́lá rẹ ti ń sọ kọ́ ń bi tísà. ẹ ò lọ alu aṣọ gbákàntì aṣọ tẹlómiín lò lọ́jọ́ ọdún o làwọn wò lọ ta ọbẹ̀ gbà lọ́wọ́ mi ò kó gbé kú lọ kó gbà lọ àṣeyìí àfààtó alẹ́ ìbá ah, ń gbà. dáa olójú tí ìjọ kan rí àkúmọ̀mọ̀jú di ó tún gbowó lọ́wọ́ mi gbà jẹ́sí orí bíi tẹ́lẹ̀. èyí bó tiẹ̀ sanwó ògbìn eléyìí ó kà á orí oúnjẹ gbé oúnjẹ ẹyin nínú ilé olórí burúkú àwọn òdìjẹ ìpè sára. wọlé sọkọ dẹ́rẹ́bà kílẹ̀kùn kí n má mi wọlé. àdúpẹ́ o ìdí olè mọ owó lè tẹ ẹ̀jẹ̀ tó kù rárá o. èwo owó lè tẹ ẹ̀jẹ̀. bí bá a jẹ gbé àjẹsára la fi jẹ a sì jẹ ní àjẹsára la fi jẹ dẹ́rẹ́bà ní bá gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ kọ́ wọ. <laughs> wọ ẹsẹ̀ wọn. àbúrò olówó. lárìn lọ tó ju lárìn lọ lọ. ìlà ti sobo ẹwí rẹ́díò ká. ọtẹ lọ́rùn. àsìkò tí ọmọ pé bàbá wèrè ni mímú èyí jẹ mí lówó ilé gbogbo òsì rádaràdà o. nàìjíríà tíá ọ̀dẹ̀ tíá. katikati ẹlẹ o. ọ̀làdìhun ẹlẹ o. ẹpẹ̀lẹ́ o. ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ ẹlẹ o. ẹpẹ̀lẹ́ àwọn tẹ́lá ń tọ́ àjẹ́ tẹ́lá ń tọ́ ya ẹ̀pẹ̀lẹ́ ẹ̀lẹ́ pẹ̀lẹ́ o ẹ káàbọ̀ akọ̀wé ẹ̀lẹ́ akọ̀wé kọ́ àní tẹ́lá ní òun tẹ́lá ní ẹ̀wọ̀n yìí náà. ìwọ́dà jókòó olórí awo lọ tó mú wọlé. ọ̀túnba ni ẹ chief ni ṣé torí pọ́kàn kó lẹ́kọ̀ọ́ kan rùn lọ́tì dọ̀túnba. àní chief ni. chief ni. àwọn tó fi check san owó àwọn lè ń wòye ẹlẹ o ẹpẹ̀lẹ́ o ẹpẹ̀lẹ́ ẹlẹ ẹlẹ ẹlẹ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ẹṣé gan ẹṣé òun kọ. ẹ rántí fèsì amọ́sà. ohun èrò pọ̀ tí mo rí lójoojúmọ́ wọn lójú rẹ mọ́. ẹ ti gbàgbé ní iṣẹ́ mọ̀ abayín nísàlẹ̀ nígbà tí àwa inspect bí báyìí. ọ̀kọ́lọ́pàá wa kà mọ́lé. ìran àní ìjọ tí wọ́n wá yẹ ibi wò. Ah, ah, ó sì ní civilization ìyóò lẹ́ńtọ́ wá yẹ léwò àwọn ìbò tó bá ti le tó le kókókókó bí ojú ẹja ẹ̀mí ìfẹ́. ṣe rí inú mi máa ń dùn kí n bá irú ẹ̀yìn yẹn kiri báyìí pàdé ṣe rí bí mo ti wọnú lẹ́gí lẹ́ẹ̀kan tí mo lè pe ah èèyàn rẹ nìyí nítorí sáàsà nínú àwọn aláàlọ́ọ̀dù lèyàn sanwó fún tí ó rí lẹ́gbà owó kàjọ lẹ́ni kò sí sí tẹ́yìn ó ṣe èyàn fà kéèsì kéèsì kéèsì yọ́nà ọlọ́pàá àtúmọ̀ náwó ni lọ́kàbọ̀ náà ló tún gbẹ̀yìn ẹ̀ ṣùgbọ́n mo ti ń wòye èèyàn dáadáa níyàn ọmọdún àbísí nìyí ọlọ́run sì máa dúró tì í. ẹ jìbìtì ò jẹ́ kéèkó ọgbádùn jìbìtì eh. ní ọ̀jẹ́ kẹ́kọ̀ọ́ sinmi ah. oríṣiríṣi ní bẹ́lẹ̀ yìí àmẹ́mi kéèyàn gbalé lọ́wọ́ mi kó fàdúrà kó lọ́wọ́ òun tọ̀dọ̀ mi èwo ni ká gbalé lọ́wọ́ èèyàn kan ká sì mọ̀ fi pè tí. láàrin lọ òdò tí ń fòótọ́ ṣiṣẹ́ tọ̀dọ̀ rẹ̀ ní mí hmm. ẹni tí ọba lóòótọ́ èmi ò nífẹ̀ẹ́ sí hàn èmi èsì sí àwọn láàrin lọ òdò kátikati tágbòwò lé méjì lọ́wọ́ ẹnìkan àwọn àmọ́ forí ara wọn àmọ́ fi sẹ́rẹ̀ wọn mọ́lọ́bì kan lónìí ǹjẹ́ ẹ̀ lè mọ̀ pé wọ́n ń jà sí lẹ́kùn ni ẹnìkan gbé lẹ́kùn kan wá èkejì náà gbé lẹ́kùn kan wá lórí yàrá kan wọ́n wá ń dù lẹ́kùn ó máa wọn lọ́wọ́ àbíbílá ọlọ́run ní í jẹ́ ẹ ló sì gbádùn lé ẹ gbádùn rẹ̀ dáadáa ẹlẹ́ sẹ́ẹ̀rí sẹ́ẹ̀kì ó ti declare ní báǹkì. kò dé kílẹ̀ o gbogbo owó ni mo san sí báǹkì tán lẹ́ẹ̀kan náà mo kọ́ sínú sẹ́ẹ̀kì fún wa ni. ó náà ní jẹ́ kó <laughs> ṣé ò sí kẹsẹ̀ ju pẹ́ ẹjọ́ kò lé ni èwo làbẹ̀rẹ̀ tó mọ̀ ẹjọ́ ọmọ létí jẹ́ kiri ààrẹ ò balẹ̀ sá ìgbẹ́ tí wọlé mo ti ń yẹ̀ owó ọwọ́ rẹ̀ ò já kúrò lára obìnrin orí òun náà gbére olòsí ó sì ná ńgbọ̀ tí wọlé náà mo ti rí lára rẹ̀ sojú rẹ̀ di wá pa ọ̀kọ̀ọ̀kọ̀ ọmọ pa ẹ wo gẹ́gẹ́ bí mo ti ń ba bọ̀ kí ni bàbá ìyá sọ ẹ̀kọ́ kọ́kọ́rọ́ wa. tilé bàbá rẹ̀ àbí ètìyá rẹ̀ kọ́ bẹ́ẹ̀ wọ́n ti kọ́kọ́ wọ́n fún yóò fògùn ẹnu nù. ìrọ̀ aláwọ̀ tí wọ́n ti san owó lé àwọn à ń láti kọ́kọ́ kọ́kọ́rọ́ dùn àná. ṣé wọn ò ní sanwó kọ́kọ́rọ́ wọn mà kó kọ́kọ́rọ́ lé ọ̀dọ́ tó dùn bí kọ̀ọ̀kan. mẹ́bẹ́ mi mú nílé èmi mo sì màsìkò tí mo lè yànda kọ́kọ́rọ́ fáwọn tí ó gbélé. ebi tí ẹ̀kọ́ bá wà yàn láṣẹ ni àbọ̀ ọmọọṣẹ́ rẹ mọ́. ẹ ǹlẹ́ o jèrè sóye yín òfin tó méégún òǹlọ́mẹ́lẹ́hà mo fẹ́ kí wọ́n tẹ́tí kọ́ mọ́ ọ gbọ́ gbogbo àlàyé tí mo fẹ́ mọ́ ọ ṣe torí tìrì ò sí ní ọwọ́ obìnrin lọ kéjì kà sí wọ́n sì jìkà rẹ̀ dìkan olókùn ọ̀la ẹ̀ka wọlé kéjì rẹ̀ mọ́ àsìnrí kọ́ ta fèlèfèlè ní kọ́ wa mọ́rú ẹ̀ tí mo jẹ́ ẹ̀ lẹ́sìn ẹ̀ pẹ̀lẹ́ sẹ́ẹ̀rí òfin kìíní nínú ilé yìí mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ẹ dúró náà tá ń fẹ́ gbé nínú ìyá àtọmọ yín. ìyàwó mi lọ́mọ gbé yàn kí ló dé tẹ́ fi jẹ́ káwọn wọlé sọmọ yín ní ọ̀tẹ̀ ká fún ọ ni. òun náà ni. Ah. ọmọbìnrin tó jókòó tì yín. <laughs> ìwọ náà ká tìyàn bí ẹyẹ tó jòpa ẹ. ẹ ti tọ́ ọmọ ọdún mélòó báyìí. mọ̀mọ́ ti ṣe é tì báyìí òun ti tọ́ ọmọ ọdún mélòó ìwọ tó ń wò bíi kù fi. Ah. mo ṣẹ̀ṣẹ̀ ṣe bá de ogún ọdún fún tọ́ni ìsinmi ní oṣù tó kọjá mo ṣe bá de ogún ọdún fún. ẹ yọ ọjọ́ orí yín kù ní ọjọ́ orí ọmọ yìí mélòó ni ó kù. Ah. yóò kù sí tì eh. ẹ lẹ́ ń kàṣà láàárọ̀ ọmọ kékeré yìí òun náà wàá ka ẹ̀yìn mára ẹrù tí wọ́n gan gbé ẹrù àgbà ẹrù ọ̀bà ọ́ tó ṣe tíbi ìgbà wọn pè rún mọ́sálásí ṣé bàbá ìtọ́sí ọ owó ọmọ wèrè bàbá ẹlẹ́nu gbẹ́dẹ́gbẹ́dẹ́ yìí sẹ́yìn fúnra yín. yes of course a máa ń kiss dáadáa. dáàdì ẹgbẹ́ mi síbi jàre. ẹ kì í sí. ọtẹ ti dáa. kọyọkẹ sí ọgbà tẹ ẹ ríra yín. ọ ìbọn ti bẹ kó jà. òbú gègé. ẹ wá náà kí ló dé tẹ́ ìbọn bàtà yìí ó sì níwèé sáláwo ẹ wọkọ̀ wá o àbí wọ́n gbé e wá bí ah, kátìkátì ah, mi ọmọ ìlú ògan ni ọ. ọmọ ọ̀sàlẹ̀ kò ni mí náà. ó yẹ kó o lè wa ọkọ̀ okó sẹ́ àwọ̀ sírú bàbá tí ń kú lọ. kí bẹ́ẹ̀ bá ṣubú lélẹ̀ ṣe kò ní dákú <laughs> ìyàwó mẹ́ta ni mo ní arẹwà dákọ̀ wá mi létí bí mo ṣe máa pín oorun sùn lọ́dọ̀ gbogbo yín uh-uh. kí n sọ fún láńlọ́ọ̀dù ọjọ́ tí wọ́n bá wa sọ́dọ̀ rẹ̀ ní àyè. ṣẹ́ẹ̀rì ìyálé wa lónìí Monday Tuesday ọ̀dọ̀ ìyálé èkejì ni wọ́n máa ń sùn sí ní Wednesday and Thursday èmi ni mo ní Friday Saturday and Sunday gẹ́gẹ́ bí last wife. <laughs> ayọ̀ mi nu àsìkò tí màá wá rà yín ilẹ̀ gbọ̀n ní ọjọ́ Jímọ̀ sátidé àti sannde ní mọ̀ sùn lọ́dọ̀ rẹ̀ háàhìn. bàbá yẹn ti ẹ ti kú tán ẹ bá síngì yẹn fẹ́ na wùrùwùrù ngbà ẹ bá sùn bí kan ọ̀sẹ̀ kan monday tuesday thursday wednesday thursday thursday friday ẹ fi lo ayé ẹ̀gẹ́ mélòó náà wà kúrò àbájọ náà tẹ́ ẹgbẹ́ bí ẹja kó té ẹ wọ́n kojú yìí ti ń kónú. bẹ́ẹ̀ni òfin tó mú un náà lọ náà ẹ dákun ẹ mọ́ bínú ta ni ó gbélé inú ẹ̀yin méjèèjì. actually fiancé mi ni òun uh, since tí a ṣe marriage sa èmi ni màmá gbé bì báyìí but òun náà màmá wá láti máa wá wò mí àmà lọ. ṣé actually fiancé lórúkọ rẹ̀. <laughs> ó ti sá o actually òkè ìṣorúkọ fiancé rẹ̀ kọ́ lórúkọ ẹ̀. mo rò pé ó ní fiancé actually pé ó kọ rẹ̀ ní fiancé. bàbá rẹ̀ ní tọ́lá tọ́lání gangan ni orúkọ ẹ̀ nǹkan tí mo mìn ni wípé ìyàwó àfẹ́sọ́nà mi sà. kì í ṣe pé bóyá o ti fẹ́ jáswálì tán pátápátá. ẹ à ní pé ṣe wedding lágbára Ọlọ́run. ṣé nǹkan tó sọ fún mi ni pé jáswálì ò ní bọ́ ọ gbé ọkàn mọ gbóbin oríṣiríṣi wọnú ilé wa. ó sì ò kò ń ṣe nǹkan tí mo mìn nìyẹn. ó yí ìgbégbé bá sẹ́lọ̀ tí ó fi kó wálé ẹ wá gbófin mi ìtọ́tún ṣẹlẹ̀ tọ́bẹ́ méjèèjì wì àtàwa. Hmm. àtàwọn. bàbá etí ká mọ́ gbàgbé òfin inú ilé yìí ṣísẹ̀ntẹ̀lé ni ẹlẹ́mọ̀ yọ wá òun ni ọmọ gbé bíi abẹ́ẹ̀kọ́ lẹ́ṣọ́ lẹ́yìn aago mẹ́jọ ẹ mọ́ rìn gbèrègbèrè ládùúgbò yìí o. kí ló ṣẹlẹ̀. ẹ̀gbà náà lẹ́wà kólẹ̀kẹ̀ wèrè kan lẹ́kọ̀ọ́ ọ̀rùn lẹ́lẹ̀ ń bọ̀ bí àwọn fìgíláńtì ń nà yín bírálà ànàfàrà yá ni. kọ wá lójúmọ́ ọmọ tájọ lójú ara wa ń eréde òkùnkùn níyì yìí ń bẹ. èkejì tẹ́nàǹtì kan ọkọ̀ kan sẹ́ndì. ẹ tí mo bá wà ń bọ̀ níbo ni kí n gbọ́kọ̀ mi sí. bọ́ ọ bá gbọ́kọ̀ tọ̀dọ̀ rẹ wá ìta ni kò gbé sí. ẹni tí ń yọ wá ìta lọkọ ó gbé. tí àwọn olùbá gbé ọkọ̀ lọ́kọ́ àrísìkì ni. i ọ̀ sí O i àrísìkì. èyí ò ní pé bàbá jọkùnrin àbójóbin àbójọ rẹ wàhálà tọ̀dọ̀ rẹ nu. ta ni ọ̀sán wẹ̀ ọmọ táwọn fẹ́ ológbò táwọn fẹ́ kò ní bàbá àbá mi ṣe sádàkà fún ọ bòròró tó gbé dání. chama eh, ah, bàbá olóyè ọ̀túnba ni wọ́n ọ̀túnba ẹ̀mí la fẹ́ tara wá jẹ. bẹ́ẹ̀ kólẹ̀kẹ̀ dí ìyàwó rẹ̀ sọ́rùn tọ́wọ́ wá ń dára ní mi ò o wọ́n wọ yẹ̀yẹ́ rẹ̀ ni. sẹ́mi ah, náà bábà lòlẹ̀kẹ̀ la mi wà ní síìfù nù. ẹ̀kẹta ń bẹ̀ ni pé ẹ san owó àwọn mẹ́fà ìyẹn eleven thousand. àbẹ́fà ọ̀tún ni. àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná ní ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀mí owó nepa. ẹ lẹ́fà. <laughs> ẹ eh, but tó bá rí bẹ́ẹ̀ yẹn landlord sir èmi lérò wípé oníkálukú ní mítà àti tiẹ̀ and <laughs> nepa dẹ̀ nìyí monthly náà máa ń mú bill wá so owó wọn ò kì í ṣàsansílẹ̀ náà. ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi igba àwàrà ọmọ òfin ọ̀ntẹ̀ lójúmọ́lẹ̀ sóyọ. So, má rò pé mòfin o ẹ̀kẹ́rin ẹ sanwó water resistant owó omi tán bá lè já omi pẹ́ kò sí pé yẹn ń gbómi jáde kò sí pé yẹn ń gbómi wọlé ara òfin lé inú. ẹ wò ẹ chama ṣàrí àwọn òfin tí ẹ ń tòjọ́ lẹ̀ ó wà illegal ǹjẹ́ ẹ mi ṣẹ́rí ẹnìkan gbọ́ kọ̀ọ̀kan lé ẹnìkan akówó nẹ́pà lẹ̀ kò sí ohun tó kàn yín pẹ̀lú ẹ̀ kò yín sẹ̀. mo dẹ̀ ti máa ń ṣàlàyé fún yín ẹ̀kọ́ etí ìkún èèyàn ti sanwó o sanwó lé nìyẹn kẹ́ẹ̀dẹ̀ kó kọ́kọ́rọ́ lé wọn lọ́wọ́ very simple kọ́kọ́rọ́ dà. àyùlì yé sí mi ọ̀fẹ́ kọ́ mi ní nǹkan tí mo mọ̀. gbàmọ̀ kọ́ orí mo gbà mi àgbàgbà mo súnmọ́ dáadáa mo bí ẹtọ bọ́ lọ́wọ́ aládùúrà rẹ rí ẹwọ bàbá rẹ tẹ. mú ọ kọ́kọ́rọ́ kísìnì ló kó àti kọ́kọ́rọ́ stọ kọtán ẹlẹgbẹ pẹpẹ. ẹ wò ó ẹ lóun ni ẹyin nìkan kan yín tí ó ní five thousand. èwo ni haha. Ah, ah, five thousand. Ah. owó kọ́kọ́rọ́ kíra àtọ̀sán ní ààyè nígbà pé gbogbo owó náà láti san àìsanwó kọ́kọ́ àsanwó omi àsanwó nẹ́bà gbogbo ẹ̀ ni mo ṣe sẹ́rẹ́kìnẹ̀ sí báǹkì ṣé èbó ní ògbélé ni. nígbà ilé ẹ̀sán owó sí báǹkì báǹkì ò ṣe kó kọ́kọ́rọ́ lélẹ̀ yín lọ́wọ́. Mhm. kékeré wa ni àbòsí rẹ̀ pọ̀ kí ló tún bẹ́ kó mẹ́rin tó bẹ́ lọ bẹ́ẹ̀ ń ṣe. wọ́n làgbó wọ̀ lọ́tùlé bó ti mọ̀ ṣe sọ̀sọ̀sọ̀ káàkiri inú lẹ́nu. gbòòrò kejì ṣé ìjọ wa ni. rárá àjọ wa. ẹ ìjọ wa kí ni jọjọjọjọjọ tọkọ rẹ ń ṣe kiri ilé ara òfin kan tí mi ò sọnù kí ọmọ tẹnu bọlẹ̀ bí ẹdìyẹ èmi ọ̀fẹ́. ẹ wọ ọ̀rọ̀ súlésúlé kan kọ́kọ́ ọ̀rọ̀ kọ́kọ́rọ́ tẹsán sílẹ̀ náà ni mo fẹ́ bá wọn discuss. ilé mẹ́rin báyìí mo ti pàṣẹ yìí bí mo ti ṣètò sori pé kò lọ́rọ̀ gbọ́. ọlọ́run ti fi ọwọ́. ta ni ọgbà náà yìí méjèèjì kí n tọ̀dọ̀ rẹ pẹ̀lú gbowó lọ́wọ́ wọn kókó kọ́kọ́rọ́ lẹ́yìn lọ́wọ́ gbowó gbowó kókó kọ́kọ́rọ́ lẹ́yìn lọ́wọ́ gbà ẹ gbà ọ̀dà. tọ̀dọ̀ rẹ dà. gba àwọn ọmọ tẹ kó wá tó ẹ kí wọn wà lábẹ́ ìyá wọn àfi bí ìbejì wọn rí ọlọ́mọ bí ẹ ti rí wọn yìí nígbà tí wọn náà tún mú àṣìwí ọmọ náà wọ́ọ̀dù wọn náà tún mú tí ń ṣe sọ̀sọ̀sọ̀sọ̀ káàkiri kìkèké ẹlẹ́sẹ̀ fíofío ọ̀rẹ́ ẹsẹ̀ rẹ̀ tààrà lẹ̀ ẹ̀rẹ̀ bẹ́sẹ̀ rẹ̀ ti yálẹ̀ náà lẹ́nu rẹ̀ yá lára gbígbẹ a máa ṣiṣẹ́ bí kúrú ni ẹdun náà bàbá yìí ti táǹgbà blast apá àbí lókè. ẹ fúláàsì ti ń bẹ ní ọwọ́ wájú làwọn fẹ́ máa gbé. blast ibi lẹ gbà ta ló gba yàrá túláàsì ìyá ẹ. ẹwọ náà ní jẹ́ ká rógun túláàsì àwa la wà ń bẹ̀. alọ́rọ̀ ẹnu rẹ ọ̀dà ẹnu rẹ yá jù orogún làjọṣe inú ilé mi rẹ àti tíjọ kò sí àìlójú tì rẹ wọ́n gba yàrá mẹ́ta mélòó ló fẹ́ gbénu rẹ̀ sí ọ. ẹ gba kọ́kọ́rọ́ yàrá túláàsì apábí ni ẹ lọ́dọ̀ rẹ nù. Ah! báwo lẹ ṣe máa ju kọ́kọ́rọ́ lù wá. jólù mi padà. so lo bẹ́lìtì kọ́ yọkọ̀ wà bò lórí ngbà bàbá yìí <coughs> ngba. Ah, wa o baba kẹ́tìkà ẹ̀jọ̀ tá a bá ṣe tán ẹ̀ ń yọjú sí mi àbí. ṣe é ṣe. ẹ ọkè níta. wọ́n sí ẹ̀ yọ̀ ẹ̀ yọ̀ ó dà pé wọ́n dòwó lé rẹ̀ padà wọ́n ló tù lé so lẹ́yìn ẹ̀ kúkúrú bìlì sí èmi sì ni lọ́rọ̀ gbọ́ mo bẹ̀rù yẹn kúkúrú mo yà yín látòní wà kàtìkàtì wọn gbọdọ̀ rọ̀ kán láàrin yọrọ ẹ̀ka ó bá tó fojú burúkú òun ó gba ojú rẹ̀. ó ó sorí bíi ìdí ọ̀bọ sọ́ọ́rí wọ sọ ọmọ kan ti fẹ́ mọ ọmọ ọdún mi lọ lárìnlọ́ọ̀dù tí sì ń fún lárìnlọ́ọ̀dù ní nǹkan jẹ lèmi lárìnlọ́ọ̀dù tó jáde sọ́tì ríta àfínjú lárìnlọ́ọ̀dù ní mi. mo sì kàwé mo ní làákà ìmọ̀ tó ríta mo jáde. mi kàwé tó yé lọ. ọ kàwé tó mi kàwé tó mi. ọ kàwé tó mi. gbogbo ẹjẹ ń tẹ́lẹ̀ ń bọ̀ tún yẹn. ó wà ọ kàwé tó mi. ọ kàwé tó mi wẹ́rẹ́ lọ kà sẹ́yìn mi ò lọ sùkúù ni mo ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe tí mo sì mú bírò dání bí òwò rẹ̀ ń mú dání mi ò lọ sùkúù ẹni tí ò lọ sùkúù àmọ́ mú bírò dání. gbogbo òyìnbó tẹ̀ ń sọ tọ́wọ́ tẹ̀ ń gbé gbági ìyọ̀jọ́ táà táà náà kọ̀ dákítà ń wò òyìnbó ò ní ọkọ̀ rẹ̀ ọbẹ̀ lẹ́gẹ̀sì mi ọbẹ̀ lẹ́gẹ̀sì mi àgbẹ̀kọ̀. ọtí accurate o ti fi you are so me who are ah, ah. her I know she. Look at that gbogbo àwọn gbogbo àwọn òyìnbó abẹ́ ọ̀rọ̀ mọ́tẹ́ sọ kiri. èwo ni ewu dat. ẹjọ́ kọ́ àlá alẹ́ ìpàdé abẹ́ sẹ́tù. já sẹ́tù ẹ̀kọ́ ọmọ ọ̀gbẹ́ lẹ́yìn. ọ̀kọ́ náà ní sùúrù. ten percent tèmi màá gbà á òtòrí ò lè jẹ commission tèmi mọ́ mọ́ owó tiẹ̀ and apart from that one hundred and twenty thousand naira ló ṣàgbélé lẹ̀ mi lè fi thirty thousand naira kún owó mi dà. wọ́n ti dá ibi ọgbẹ́jẹ̀bi ara rẹ̀ gan-an ibi ọgbẹ́jẹ̀bi ara rẹ̀ gan-an ni wọ́n wọ́n fi sí tọ̀sán mo gbélé mi fúnra mi one twenty thousand òun bá mi fi lé àyà one fifty thousand sẹ́yìn mọ̀ pé èèyàn gbọ́jà ta ẹ̀yin lẹ́ sọjà dọ̀ wọ́n olórí burúkú ẹ̀yin kátikáti ẹ̀yin lẹ́ sọ lédi rádaràdá ọ̀tọ̀ ní nǹkan tó nílé òpè ọ̀tọ̀ ní nǹkan tẹ̀yìn ọ̀sọ̀ lédi àmáyà rẹ̀ ìwọ ló jẹ ìwọ ní ìwà mi ṣe sangu fáwọn tó kù fáwọn òwe ẹgbẹ́ rẹ tẹ̀jọ́ ṣe kátikáti àti tọ́tọ̀ sọ àti ten percent o àwíkẹ́wèrè tó ń bá mi pe ten percent inú owó mi tí mo gbà sí báǹkì eh. lọ́bẹ̀ kọ́ lọ rí gbowó. ẹ eh, kí ló bẹ kó ọkẹ kí ló fà nílò rẹ ìgbà ṣe ṣàṣẹyẹ jẹ ẹni àti ìṣe ti báyìí kọ̀dọ̀ ẹsẹ̀ kò sí wàhálà mẹ́ kí ló fà ẹ wà á gba owó mi. o ò lè gbà kọ́bọ̀ excuse me o ti fọwọ́ gbàwé dànù o ti fọwọ́ gbàwé dànù ọgbọ̀n jù ẹ̀gbọ́n rẹ ti pọ̀ jù sàwé fún mi. àbá àbàtà ẹgẹ́ yọ ọ̀bá lù mí àbá àbàtà ẹgẹ́ yọ. ó tiẹ̀ ti dópin ẹ fún mi lówó mi lọ. o ò gba kọ́bọ̀ ní. bàbá lẹ máa fún mi lówó mi sẹ́. àkọ́bọ̀ ò ní. ó bẹ̀rẹ̀ ló ṣe jáde kàbọ̀ bàbá àbí ẹgbẹ́ mi lówó sẹ́. aláìsè fún mi lówó mi. bàbá ẹ fún mi lówó mi lọ́wọ́. ẹ láti fún mi lówó mi. ẹgbẹ́ mi lọ́wọ́ àgbà ní bàbá rà ó lò ó. hello ẹ dáàdi mo ti ń try yín láti bíi thirty minutes ago báwo dẹ̀ ní ṣó ti confirm ẹ̀ ah, olúwa ò ṣe o ah ministry wa ni finance ah, <laughs> wọ́n máa dá mi mọ̀ ìgbádùn mi á ti pọ̀ jù ìgbà wo lẹ máa dé àbí káàá bá yín ni ó kẹ́ yín máa pè mí padà òkè <laughs> ọlọ́run mo dúpẹ́ o ṣé o ah, ó ga fẹ́ ni guess what wọ́n ti confam dádì. confam. bàbá o. ó ti rí bá a ṣe ń fẹ́. ó ti rí bá a ṣe ń fẹ́ ó ti rí bá a ṣe ń fẹ́ ó ti rí bá a ṣe ń fẹ́ ijó àtayọ̀ la ó fi gbogbo àga ó ti rí bá a ṣe ń fẹ́. báwo la ń lọ sí Àbújá. ẹ ẹ dáàdi làwọn á padà thirty minutes time. wọ́n làwọn á pè padà. gbàgbé àmọ́ dúró. tó ah. <laughs> o nísìnyí ò ní máa jìnnà sí mi o tó láti máa wà ń bìbà gbogbo àwọn bísíǹsì pàtìpàtì tó ń sáré kiri tó ń láàgùn kò sí yẹn fún ẹ mọ́. àyè ò yẹ mọ́ àǹtí mi. ìgbádùn ló wà nítorí minister of finance ni wọ́n kàn ní wọ́n kàn fáàmù finance bàbá ẹ o ká máa gbádùn lọ ni gbogbo ẹ̀rẹ̀kẹ́. tí òyò yìí sí ó máa yọ ni. <laughs> fẹ́ẹ́fẹ́ ẹ kú oríire ọkọ máa láwọn ibì kan tèmi gan ò ní nọọsẹ̀ sí due to pé máa wà busy gẹ́gẹ́ bí ìyàwó finance minister tó yẹ pé wọ́n ni máa fi há gbogbo àwọn ọbẹ̀ so wọ́n ni máa máa rán kó máa lọ síbẹ̀ káàkiri fún mi akọ́ máa dùkú ẹ̀ sí ẹni wọ̀ọ́ náà máa gbé mi. a máa gbádùn ayé ẹ kájọ máa lọ sí Àbújá ni bẹ́ẹ̀ ni o. ó lè jẹ́ kémi dúró lẹ́kọ̀ọ́ mi báyìí. kẹ́yìn máa sọ̀kò contract sẹ́kọ̀ọ́ láti Àbújá kémi máa execute ẹ̀ owó dé. àbúrò mi tó dáa àbúrò mi o. báwo la ń lọ sìn. ẹ dádì láwọn máa pè padà in thirty minutes time tó bá ti pè wá wọn á sọ fún wa bóyá àwọn náà máa dé o tá a máa jìjọ lọ àbí a máa lọ bá wọn lọ́hùn. kò tí tábùjá bá dẹ̀ ti yá kájọ máa lọ. àbúrò mi tó dáa. ló ṣe ìwúkọ́ ìlú ìlú ìlú ìlú ìlú. sweetie ṣé ló yẹ kí n deck yẹ. Ah, ah, pẹ́pẹ́ kò lè tó yẹn náà. mo ránṣẹ́ sí ẹ láti bí ọ̀sẹ̀ kẹta ó wá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lónìí anyway that is by the way. mo tún gbọ́ information pé ó tún ti lọ fẹ́ one stupid nonsense old ọ̀kọ́lá man. Ah, kí ló ń ṣe ẹ́ orí ẹ ti dàrú ni. pẹ́pẹ́ easy. kò dẹ̀ wá ń ṣe bẹ́ẹ̀ yẹn o máa yẹn ó jẹ pé gidi gan ni wò ó pẹpẹ mo gbọ́n ju gbogbo yẹn lọ èmi kọ́kọ́ fẹ́ jẹ pé kí n take off ni mẹ. I trust you. Hey, you see, beauty. rìn lọ bàbá àmúṣẹ ẹ wo bàbá olóyè gẹ́gẹ́gẹ́ bàbá olóyè ẹ wo bàbá àmúṣẹ lóyè bàbá àmúṣẹ ẹ wo bàbá olóyè bàbá láàrin bàbá àmúṣẹ ẹ wo bàbá olóyè ẹ wo bàbá àmúṣẹ gẹ́gẹ́gẹ́ bàbá olóyè ẹ wo bàbá àmúṣẹ gẹ́gẹ́gẹ́. àbí mi. èmi ọ̀gbẹ́ni kí ló bẹ́ẹ̀ ní jọ lójú ìwà àgbéraga èmi lọ gbéwọ̀ tó orí mi láàrin lọ́ọ̀dù táwọn ẹgbẹ́ rẹ̀ sì dìde ńlẹ̀ tí wọ́n bọ̀wọ̀ fún mi àárẹ̀ mi lọ fẹ́ sọ pé ń bọ ọjà tí ọjọ́ dìde àti pé gan wọn ò mọ inú ilé yìí ojú rẹ̀ yìí ṣàjòjì. ẹ wo ẹ wo ànírésù o. ọ̀nírésù mo orí mi olóòrè sù èmi gángan lè sù ẹ fà pò tí èsù jókòó bẹ́ẹ̀ mo sọ fún ọ. stand for what. for. Ah, ẹ̀yin náà gbọ́n tí mo ẹgbọ́n tí wọ́n wí àbí nígbà tí iṣẹ́ rẹ̀ ló ẹsẹ̀ tó ní sẹ́yìn. abẹ́ mọ̀ mi ni sà ṣébi ló ń gbé. anyway èmi ni mo gba fúláàtì tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín. bíláàsì ibo yàrá túláàsì èmi lọ gbà lọ́wọ́ mi ni tí ń da ọmọ. kílẹ̀ ń sọ fún mi sìn mo lémi ni mo fi dọ́là sanwó fún yín bíbá yìí. ìwọ ló ń tilé mi pa tí ègbélé ń dọ́ ọba tún gbélé náà rẹ́kọ̀dù abínibí tọ́jẹ́ bíi haruna sọ̀lá àwọn yusufu ọlátúnjí epo àkàmàdàn àbí tẹ́tàlù àrẹ̀mú òní pílẹ̀ wọn ọmọ pílẹ̀ tàkásùnfì wọn kàn mọ́ gbé pípé gbígbé mu gbígbé mu nínú ilé gbígbé mu lójoojúmọ́ torí ọmọ ọ̀fọ́ mi tó tutù ọmọ mú mi tí jìnnìjìnnì ó bò mí ìwọ ni. ẹ wo bàbá ẹ jẹ́ kémi sọ fún èmi ò ráyè gbogbo rọ́bì ṣe lè tẹ́ ẹ ṣe ń bíbá yìí mi tilẹ̀ fẹ́ bá a ṣe kẹrẹ̀ sọ́ńtẹ́fẹ́ sọ èmi gbébọn ni mi ò ráyè gbogbo rọ́bì ṣe lè o ọ̀ ń jalè. mò ń gbẹ́rìn ní pàṣẹpàṣẹ bí mo ṣe wà wà lára mi. ṣe máa wo o mo fẹ́ràn rẹ bí n ti rí orí wọn. ọ̀rọ̀ tiẹ̀ pọ̀ ń lò pọ́n òun mi ò ní bọ̀ fa wàhálà à á pera wa à á sọ ní tùnútùbí ni. wá kí lo fẹ́ pe ìjókòó rẹ níbi tó wà yìí ipò wo ló dì mú lórílẹ̀‐èdè yìí tó fi jókòó bí ọwà. kí ni ẹ ní ṣe pẹ̀lú pàdé tẹ pé. kí ni ò ṣe tó òbí jókòó tipẹ́tipẹ́ tì mí ọ̀rẹ́ mi lajá bẹ́kù èmi rẹ̀ ṣe. Ah, ẹjọ ẹ fi yẹn sílẹ̀ ìjọ torí Ọlọ́run àga ẹ̀yin lẹni kan tó àga bọ́lẹ̀ ṣe tó bá ṣe ń dé là ń jókòó sórí àga. ṣé ọjọ́ àwọn ẹgbẹ́ rẹ lọ ló fi wá gbé ìjókòó rẹ̀ sí mọ́mi ní. gbogbo wọn ti jókòó lórí àga àga ẹyọ kan tó kù sílẹ̀ kí n jókòó lé àbí ṣé àga ti ní kí wọ́n á jókòó. ọ̀dà gbé àga rẹ lọ sáré. ẹ jókòó lọ́rọ̀ bá kẹ sọ̀rọ̀ tí wàá dẹ̀ sọ̀rọ̀ ká má. ẹ wọ́n ń gbogbo yẹn ọ̀dà ẹgbẹ́ ẹgbẹ́ síbi tí bá fẹ́ gbé màmú sẹ̀ díẹ̀ díẹ̀ ẹ gbé sí ibi tí a bá fẹ́ gbé sí fúnra yín. ọ̀rẹ́ mi ọmọ sọ lẹ́ẹ̀kan mọ̀lẹ́ lẹ́ẹ̀fẹ́ sùn èso re gbogbo ẹ̀ lọ́rọ̀ mi lọ́rùn gbogbo ẹ̀ ọ̀rọ̀ lọ́rùn bàjẹ́ wàhálà ọ̀jọ́ lójú kọ́bọ̀ mo lè fà á látòní lóṣù mẹ́fà. àìwo ni gbogbo yẹn kí ni ìyàtọ̀ ibi báyìí sìn síbi tí mo jókòó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó lè bá a sọ̀rọ̀ ogún èmi rẹ̀ ṣe mọ̀lẹ́bí ó sì màgbà tí mo kọ́lé ọwọ́ àgbà lélẹ̀ ni ọbẹ̀ sọ̀rọ̀ rẹ ni mọ̀lẹ́bí tipátipá àwọn tí ó pa mí ni. ọlọ́run ní jẹ́. olè mùsù ológbò ajálójú onílé fẹnubọlẹ̀ bí ẹ̀dìẹ ó tún ti wọ́n rẹ̀ mi èmi lọ́ọ́ ya hàn sí. Si túnú ni tá a túnú. wànà ṣé bí ọmọ kan bí ẹ máa ń bá ìtẹ́rẹ́ báyìí pupa mébò ń lọ gba léyìí fún jòní kò ì lóṣù márùn-ún òtún ti mú kan bí àsè òtún ti mú òun náà wá ó ṣe wá já àwọn bòròró lọ́sọ̀wọ́ rẹ̀ àwítàn tó kọlà ọ̀ máwọn àtìléwá. ẹ mà ṣe ńlá lọ́dọ̀ ẹ má jèrè èmi àpò lórí burúkú lọ́mọ ọ̀hún òun jìbìtì ni ọgbà mi òun ni mo fi sí gbogbo àkáǹsì ni níbi sẹ́ẹ̀kì iná wàá gba two million naira six lọ́ba gba ọ̀rọ̀ òun lọ́ba sá lọ. Hmm. ìbá rí mọ́dá dòní bàbá ni kò ṣe tuntun fún un ìwà dòjútì ìwà lọ́ọ̀fẹ́ tó tún dáa jù bíi fúlàní òun ni mo fi fẹ́ <laughs> obìnrin yìí òun ni ń gbé hàn ní ìsìn. nù èyí wọn kàn mí. bẹ́ẹ̀ ni. èyí tó kàn mí òun lọ̀rọ̀ lé e tọ̀dọ̀ mi ẹ̀yin obìnrin gan pàápàá ṣé ẹ̀ lójú ni tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rí owó làákàyè yín ti sọnù ṣé lè dá lọ́kùnrin tó ẹ̀kọ́ mọ̀ tẹ̀lé. ètò ọ̀sẹ̀ gbé wáyìí ọ̀ṣanwó ilé rẹ̀ owó ètò ọ̀ṣan tẹ́lẹ̀ ó ti dù lórí ti bíhun. kò lè rí bẹ́ẹ̀ ṣé bọ́wọ́ ọdún méjì ni mo sálẹ̀ oṣù márùn-ún péré àṣẹ̀ṣẹ̀ lò ètò wa kù nǹkan. sọ́ọ́lì tó kọ́kọ́ gbé wá bíhun òun mọ̀ mọ̀ òun lorúkọ rẹ̀ ń bẹ nínú rìsúùtì lọ́dọ̀ mi ní so orílẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbé wáyé kò níwèé lọ́dọ̀ mi gbogbo ẹni tí ò bá sì gbélé ní wọ́n gbọ́dọ̀ níwèé tí wọ́n sì tẹ̀ka àbí kí wọ́n ṣáìn ìyíùn ní fi dúró lọ́dọ̀ àwọn ìjọba pé inú ilé mi ní ń gbé àìbá àmọ́ ó lè dáràn àmọ́rò ètò ògbéwà ìtọ́ bá dáràn ẹjọ́ ni ó jẹ́ fún mi ìjọba wà mọ́ bí mi níbèrè àtìgbà lọ́ọ̀yà kan ò ní mi lára torí mo ti mọ̀ pé mo jẹ̀bi ìjọba kò níwèé gbélé fúndì èyí ìwé owó títí gbígbà ó dù tó o bá sì fẹ́ kó dù ọ lọ rè gbé yìí padà wá yọ ọmọ gbé bí àmọ́ tí o bá gbé bí eléyìí ó ṣẹ̀ wá sanwó ọdún mẹ́ta wọ́n ṣẹ̀ wá jẹ́rù súùtì míì fún òun ló fi lẹ́tọ̀ọ́ àti gbélé àbí rí sí. babalá gbà lọ fún mi èmi yìí lálọ́ọ̀dù èmi dààmú yìí ní ẹ máa ṣe ọ̀túnba kékeré mọ́mọ́ yáwèrè rí gangan tẹ́ ẹ bá lọ sí Mùsìn tẹ́ ẹ lọ béèrè mi wò wípé ta ni ta ló wà lẹ́yìn aládùn Mùsìn wọ́n bọ̀ sọ fún yín kọ̀dọ́mọ̀ ni mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ abẹ́rẹ́ mi mo ṣe rí ni. àbí ọmọ mi. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wọlé mi lọ bọ̀ yín fa pínlẹ̀ jùmọ̀ rẹ lọ yà sùmọ̀ láyìn tẹ́lẹ̀ bá sọ. tí n bá fẹ́ mọ̀ kó o bínú lẹ́yìn tó o bẹ́wù ọ̀ bọ̀ ṣòkòtò ọ̀ bọ̀ dúrọ́sì ń dì wọ́n wà mọ̀ kó o bínú gbàtọ́. sọ́ni yẹn ṣe wẹ̀rẹ̀ ní. wo wàhálà mọ́ mu sí o sì mọ̀ pé ń bá dé sájégúnlẹ̀ tó dé sí mu sí bí wèrè pé sí ibẹ̀ ló dé sí òun tó bá ń gbọ́ ọmọ pupa ní mu sí o a pè é nà ó ẹ jẹ́ kí n bá wọn sọ o kán lè mọ̀ mi. <laughs> yóò dà fún ọ wọn á padà wọ sí mu sí kó o lọ bẹ́ẹ̀ pé ta ló ń bàbá abílí ó ní eégún kan àwọn là ń tẹ̀lé eégún tí onílùbọ bẹ̀rẹ̀ sí ní lùlù ọmọ pé aláàdúrà fẹsẹ̀ kálẹ̀ ẹgbẹ́ ìwìrì ìbára ìwìrì kíláàkíláà nígbà náà tèmi bàbá mi báwo ti ṣe èrè ni. ẹ wọ sọyìn bàbá olóyè ẹ wọ sọyìn ẹ fi ẹjú bàbá ẹ lọrùn sílẹ̀ ẹ wọ sọyìn. ẹ má bá ń bẹ yàn gbogbo wèrè tó bá ní ẹjọ́ tú palẹ̀ wọ́n bá sàlẹ́lẹ̀ yọ ẹyọ báyìí ni wèrè ló lẹ́mi kó ń lọ bẹ́ẹ̀ <laughs> èwo ní ń pàwọ́ lẹ́kún kí sọ pé ìdí ẹkún rẹ ọgbọ́n kí rẹ wa sẹ́ni pé kò sọ́wọ́ mbẹ́ mọ́ láàrin lọ́dún sọ̀rọ̀ ń pariwo ń làágùn rẹ́rìn ń dé dúró ah. kan sì bàbá má ta sí mi o má ta sí mi mi ìṣọmọ kíláàsì yín ṣóyè yín ìwọ ṣingílẹ̀sì ìdókè ìdókè mọ̀mọ́ bíi tí ń ti wọlé sẹ́nì kankan yín lára. ká yanjú gbogbo eléyìí ni ẹ wo ẹ wo gbogbo ìtẹ́ ń sọ yẹn kékeré ni gbogbo ìtẹ́ ń san yẹn kékeré ni èyí tó jà jù ń bẹ̀ ìgbà tá a máa kó wọlé yín èmi in particular ẹni ká san fifteen thousand naira deposit owó nepa oṣù karùn-ún la wà yìí ẹ̀ san kọ́bọ̀ fún nepa wọ́n ti mú bill wá ń láti àná wọ́n ti já gbogbo iná ilé mi ẹ wo fifteen thousand naira tó wà lọ́wọ́ yẹn bá mi gbé kí n fowó kun kí n lọ san nepa. ẹ dẹ́kun ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọbẹ̀ má bínú sí mi èmi ní èsẹ́ni mi èsẹ́ni ìyà mi èsì ìsẹ́ni àbùkù alápọ̀nlé gidi ni mi táyìn náà sì mọ̀ pé ẹran àpọ́nlé ń bẹ lára mi kò dìgbà tí n bá ròyìn ara mi àmọ́ àwọn ọkùnrin àwọn wọn fẹ́ sọ mi lẹ́nu n ò sì pé wọ́n ṣèpàdé yìí obìnrin lẹ́nìkan mọ̀ pé mi ọ̀pọ̀ ọkùnrin. ẹ wo bàbá ìyẹn ni kẹ́ bá sọ kó sún tó jọ kò sún tó jọ rárá ẹ wò èèyàn ọkùnrin ẹ máa jókòó tó lẹ́yìn ládé orí wa ẹ máa jókòó láti jọ ṣe mí sí yẹn pọ̀ ni. sọ̀rí nǹkan ìyá múṣẹ wọn ti ṣèpàdé lẹ́yìn mi. ẹ ìgbẹ́nu òsì sọ́hùn. ẹ̀yin ẹláyé ń rùn bí odò gẹ́gẹ́ nígbà tí mo bá ti ṣàgbàdo mọ́dì yóò sọ̀rọ̀ èdè lẹ́yìn adìẹ náà ni ebe ìlẹ̀ tara ìsìn yín tẹ́ ẹ̀ bá tara ìsìn yín kí làwọn aráalé fẹ́ rí yín fún sí ilé tẹ́ ẹ̀ jìṣẹ́ jìyà fún dákun sísì mi tí n bá ń sọnù mọ́ èmi o níjọ́ ní ìtọ́ wá bá mi kí ló ní baálé mi mọ̀ ṣe fún olóru lóru. ẹ mà ṣe àdá fún yín o bí aago méjìlá bí aago kòrún náà máa wá kanlẹ̀kùn mi wọ́n dẹ̀ máa ní kí n ṣílẹ̀kùn kí n ṣílẹ̀kùn kí n ṣílẹ̀kùn mo dẹ̀ sọ fún wọn pé kí ni mo fẹ́ ṣílẹ̀kùn ṣe kálọ́kọ̀ mi wà lẹ́nu iṣẹ́ máa bá mi lóru wọn máa kanlẹ̀kùn mọ́ mi lórí wọn fẹ́ wọlé ẹ bá mi bẹ̀ wọ́n torí Ọlọ́run kó yé kanlẹ̀kùn yàrá mi mọ́. àwọn wo ni wise àwọn wo ló ṣe wise ẹ wo bó o retí dìbínú o Ọlọ́run ni ó san mí lẹ́san ṣé nǹkan burúkú ni kí rẹ́rìn lọ́ọ̀dù kọ́ máa wo bẹ́ẹ̀dì fìyà àwọn obìnrin ayálégbé rẹ̀ ẹ̀dá lóhùn nítorí pé mọ̀mọ́ pé àwọn ọkùnrin akíkanìyàn wọn tó ra wọn ká àmọ́ wọn ò bẹ ìtorí wọn mo ṣe mo ṣe kọ́lé yìí wọn ò sì fẹ́ wàhálà fún wọn kọ́lọ̀ mọ́ gbé wàhálà àbẹ́mi náà kó sì mọ́ bá wa gbé wàhálà bá gbogbo wa nǹkan tí n bá fi jẹ̀bi mo fẹ́ kí gbogbo ẹ̀yin lárìn lọ́ọ̀dù àgbáyé kẹ́ ẹ bá ń sọ. So ní ọ̀sọ́ jù bẹ́ẹ̀ lọ. ẹ wo bàbá ẹ jẹ́ sọ fún yín gbogbo àwọn ibi tẹ́ ẹ̀ ń gbé kínní yẹn dé nìkan máa gbé dé tẹ́ ẹ bá kọjá fúláàtì tèmi ẹ ẹ gbọ́ àlàyé mi sìn màá gọ́ ní dání. ẹ mo sọ fún pé mi ò rọyàn mò ń gbé rìn ni o. ṣé yàrá ọ̀dọ̀ rẹ n ò tiẹ̀ ní débẹ̀. ó bẹ́ tà bẹ́ẹ̀ yẹn. kó o tó gọ́ọ̀mù mi mi ò ní nǹkan kan tí mo fẹ́ ṣe torí ní nǹkan tí ń jèrè lára rẹ ju kí n gbowó lé lọ́wọ́ rẹ àwọn tí hàn sí lé gọ́ọ̀mù mi tí mo lọ ọ̀dọ̀ wọn mọ̀mọ́ nǹkan tí mo rí. ẹ ò bá mú sẹ́ẹ̀ jagun ọ̀sẹ̀ rí ọkọ̀ ìyá mi ẹ mọ gbọ́n tí ń ṣẹlẹ̀ ṣe nígbà míì báyìí tá a bá jọsùn pẹ̀lú bá múṣẹ̀ bí aago méjìlá àbá kan nígbà míì wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní mọ́ ni wọ́n mọ̀ nígbà míì màá sáré jípa bá kí ni tí ń ṣe yí tẹ̀yìn gànìgànì yóò bá yẹn òun ṣe ṣẹṣẹ́sì o òun ṣe gbá òun ṣàwo ṣẹ́ẹ̀sì mọ̀ pé yàn lẹ́nu ọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ rẹ̀ ntọ́jú mi rí inú lẹ́yìn ní ẹ̀wò. lọ́rẹ́ mi. madam ẹ̀yin mo bá lọ́rọ̀ jerry advice tẹ̀ máa fún yín ni pé jerry ní London Switzerland America tó ti yẹ àtúrà wàá jáde gan irú bàbá báyìí wọ́n máa ń castrate ẹni. tájá bá ń rìn káàkiri tó ń rìn tó tó jẹ́ pé kò gbọ́dọ̀ rí abo ajá báyìí ó máa máa fi lé ni irú nǹkan nǹkan tó yẹ kó ṣe fún ni àwọn ẹ lọ́wọ́ kan lẹ́sẹ̀kẹsẹ̀ ara ẹ máa balẹ̀ ni. ẹ gbọ́ èmi jẹ́ ti ń pariwo náà. ẹ bóyá kò yé yín nǹkan tó ń sọ ni pé ṣe ló yẹ tẹ̀yìn lọ́dà. of course tẹ̀yìn lọ́dà. tẹ̀yìn lọ́dà. ọ̀dà bíi ibo. láì sájà tẹ̀mí fi bàbá rẹ ni wọ́n kà sílá wọ́n kó slot bàbá rẹ èmi tí mo sọ ni mo sì fògùn gbárí lórí ẹ ó ka slot bàbá rẹ. láyé láyé yẹ má jẹun gbọ́ bàbá mi. mo ta fún bàbá rẹ. màá yọ̀bọ sí yín o abẹ́wọ́ lọ gbogbo oṣù. kúkú pa mí ò gbé mi pa lẹ́ẹ̀kan ọmọ ya ò yẹ mo bá tètè pẹ́ mi kúkú gbé mi pa lẹ́ẹ̀kan ọmọ ya ò yẹ. èmi mi rò pé bàbá yìí kúrú sá. sàkàrà ò lóòjé o òjé ló yọ gàgàn gàgàn gàgàn wèrè ní ṣèwọ mo mọ̀ pọ́nrọ̀ mi ò lè ta létí rẹ̀ wèrè ní sí ọ. èmi ló jọ sọ̀rọ̀ ogun kù ni ìwọ kan bí ẹni ègbére yìí òkè ó rọrọ ẹkún. ọ̀dà náà dáńdún lọ́rọ̀ nù yín tọ́ bẹ́ẹ̀ sọ sórí wọ ìwọ tiẹ̀ lọ́rọ̀ náà pé mọ̀ pọ́ ọ̀lọ́ kankan sàn sókè lọ́fẹ̀ẹ́ fẹjọ́ fún ọ ọ̀rọ̀ ọba ọmọ ń bá wí o babaláyé láyé yín ẹ ṣọ́ra yín gan ni o ẹ má ṣe pé mi ò lọ́kọ o àìmọye ọkùnrin tó ń wà mí wá síbi ẹ ṣọ́gbà yín ò ṣe ti gbọ́. aláìlójútì àìmọye ọkùnrin ní wọn wáyìn èwo lọ wá rí mú nǹkan tó ṣe sànú àwọn tó ń kó kì í. wàhálà ló dé báyìí nígbò jẹ́ pé àníyàn ti dádodo ẹ̀kọ́ ọjọ́ orúnkún alábùkù èèyàn ni ẹ sì mọ fi kàn ni. madam ẹ jọ complaint tèmi ni. ẹgbẹ́ jọ mọ̀ pé madam pẹ̀bẹ́ ń ṣe lédi. wàhálà lẹ kóra yín sí i complaint tèmi ni ni wípé ṣe rí nínú ilé yìí omi sunsun ó ti sú mi tá a bá ṣe omi ní kitchen gbogbo sitting room máa kún ni tá a bá ní ká ní bedroom gbogbo sitting room máa kún ni nígbà tá a sì ń gbòòjò ó ti sú mi kẹwàá kọ̀ọ̀kan ṣe sílé yín. ńgbà ọkùnrin márùn bá ń wẹ́ nìkan wá tí sì wẹ̀ bóò ni ò ṣe ní rí bẹ́ẹ̀ pòpọ̀ ọ̀wà yọ ya mi dúdú ọ̀wà yọ ya mi tẹ́rẹ̀ ọ̀wà yọ ya mi yamiyami ṣáà ló fi gbogbo ilé ayé rẹ̀ ṣe wọ́n fẹ́ balẹ̀ jẹ́ fún mi ni abẹ́fẹ́ kómi kómi orí búlọ́ọ̀kì mọ́lé ni. ẹ lè ní máwẹ̀ mọ́. wọ́n sì ti táàbù náà láti ṣàlẹ̀ ọ̀tán. bàbá ẹ wo mo ní kọ́sítọ́mà yẹn sọ nǹkan tó bá máa sọ kí a táìmù ń lọ. ẹ balógun wẹ́dà alápòlò èwo wọn ní tó o fẹ́ sọ. bàbá ẹ wo ojú mi dáadáa kò sí nǹkan tó ṣe mí lójú o. èmi lè gba fúláàtì lọ́dọ̀ yín ṣọ́ọ̀bù ni mo gbà níjọ́ náà náà ti dẹ̀ máa gba ṣọ́ọ̀bù ẹ sọ fún mi ẹ lè máa ṣe tọ́ẹ̀lẹ̀tì ẹ dẹ̀ ṣe tọ́ẹ̀lẹ̀tì ẹ pàtó right but àtìgbà tẹ́ ti ṣe tọ́lẹ̀tì lẹ́ti tì í ṣùgbọ́n bí ṣe wà yìí mi lè sọ pé mo fẹ́ yí ìzara mi kí n rí tọ́lẹ̀tì lò mi lè ní kọ́sítọ́mà kan sọ pé wọ́n fẹ́ yí ìzara wọn kọ́ rí tọ́lẹ̀tì lò ẹ ṣe tọ́lẹ̀tì ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ ti pa. <laughs> ó bínú lóòótọ́ torí mi ò ṣe àlàyé fún ọ ó bínú sóyọ ọ wà ní bínú gbogbo àlàyé pátápátá ni mo ti ṣe fún bẹ́ńsì lè dí sọ̀rọ̀ mi yọ mo sì ti ṣèrú súùtì fún pàápàá tí ọmọ ìjà fáwọn èèyàn tí bá lo bẹ̀ wọn ni kó wá ṣàlàyé òfin tiẹ̀ tí ó fi mọ́ ṣètò tọ́lẹ̀tì ní olé. ààyè ẹsẹ̀ rẹ̀ yín obìnrin ẹlẹgbẹ́ mi ojú òní tí ìyàn á sì mọ ire bá ara wa ṣe wọn bá amúṣẹ ṣàlàyé ọ̀rọ̀ ní tọ́lẹ̀tì fún mi nígbà ọ̀rọ̀ tọ́lẹ̀tì yẹn wọ́n ní èmi wá ní àyìn tó bá jẹ́ ara àta tó bá wá yín wá sí inú ìṣọ́ọ̀bù yín kẹbi torí mi ò fẹ́ kéèyàn fi nǹkan nire èèyàn la kí la fẹ́ mẹ́fà ni mo ní káwọn ọmọ tí wọ́n bá sùn tí wọ́n ó sì tọ̀ kí wọ́n mọ̀ san bíi two hundred ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ wà nílé ìtajọ́ ń gbélé tẹ́ ẹ gbà sọ́ọ̀bù gangan bàbá Músẹ̀sẹ̀ ń bẹ̀ mí pé kí n gba one fifty ní ọwọ́ yín pé ká mi eh, ojú ní rojú sàánú pé ká má fi nǹkan nira wa la. torí bí mo ti ń jẹnu ibi mo ti ṣe pé mò ń rí ẹyin ò kán bá ń fàkátì mo tún wáá fẹ́ gbogbo ilẹ̀ àhín torí mo fẹ́ kẹ́ ẹ mú wọlé mo fẹ́ kẹ́ ẹ mú lọ ta gbogbo ilẹ̀ tí bá ń bẹ́ sàkání èmi ni wọ́n mọ̀ gbá láti àhín títí dé títì kí nìdí ni pé ẹ máa sanwó fún mi ní oṣooṣù tó bá mọ̀ parí. bàbá ìyá ẹ wo èmi ò lè fowó rẹ ṣin kí n tún fowó ra yàgò lọ́nà mi ò lè fi owó gba shop tí máa sanwó toilet torí pé ó fẹ́ yí ìzara mi it is not done anywhere mi ò lè ṣe o ó sọ́ọ̀rì gan ni. ọtí <laughs> ẹ ti dáa sọrí àìndé ọmọ agbájé lọlá tíya rẹ kúndò ni kò ní báyàn pa òwe irú rẹ nítorí pé bàbá gbé ọkọ̀ wọ patí báyìí nígbà tí ọba jáde tí àwọn ọmọ ráìsà bá bò owó ní òfin ra yàgò lọ́nà owó báyìí ni wọ́n fi clear ọ̀nà fún ṣé kò fowó rẹ̀ sí kò fowó ra yàgò lọ́nà. ẹ wo ẹ wo bàbá enough is enough ah ó tó gẹ́ kí ló ṣẹlẹ̀ yín nìkan lẹ́ máa kọ́kọ́ kọ́lé ni gbogbo wa mí báyìí gbogbo apátápátá la sanwó fún yẹn tó sanwó kéré jù ló sanwó ọdún méjì ẹ̀dẹ̀ tún fìtìná ti wá kí ló dé náà. kí ló kàn mí pẹ̀lú ọwọ́ ọmọkùnrin ọlọ́run dakunbo la gbé pàdé pọ̀ ṣé kí n lọ rè bẹ̀sàn gbólọ́wọ́ ẹ̀ fún ọ kò sọ̀rọ̀ kàtíjọ́ ti délé lèmi rẹ̀ ò ti nísìnyí àṣọ ọ̀rẹ́ ìṣẹ́jú márùn-ún rí wọ́n fi fi ọ́ sí pé àdásí ọ̀rọ̀ ni. amúṣe ẹni sùn pàdógó. má kíni àpọ́nlé nù àràrà. báwo èdè. ọmọ mo ti mọ̀ pé wọ́n ti máa sọ pé àwọn èèyàn kúkúrú bìlì sí ni èmi ò sì dá sọ̀rọ̀ yín tí mo mọ̀ pé ẹnu yín mú ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ sí lágbájá ìmọ̀ tẹ́ bà lẹ́nu ẹ̀ torí èmi tí mo jókòó gangan ọ̀rọ̀ ẹnu mi ọ̀dà àwọn olè èpo lójú. irọ́. dájú ti bá sọ̀rọ̀ fún yẹn gbèdéńgé ẹ lọ́ọ́ mọ yín ẹ sì lọ bínú ẹ lọ yàjà báyà mi yín pé ọ̀rọ̀ yẹn àti bá mi yín ó rújú nítorí pé mo mọ àwọn ìbúkà tó yẹ kí n bu ikẹ́ mọ́ lè sùn tẹ́tí lè fi mọ́. irọ́ ni ẹ lè sunrun kankan lára mi. mo sọ́ra rẹ̀ mo ọmọdé mi pẹ̀lú rẹ̀ kọ bàbá olóye ẹ̀ oníṣègùn. ṣé bọ́ lọ ẹ wò kò sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ àlọ́ ẹ̀mí bàbá yìí ta bá já tọ́lẹ̀. wọ ọ̀rẹ́ mi ò ní bọ̀ kò sígbà tó ní yẹ mọ́ fà ọ̀rẹ́ mi ni mọ́ fà mọ́ fà ọ̀rẹ́ mi mọ́ fà ọ̀rẹ́ mi lọ mọ́ fà ọ̀rẹ́ mi lọ ọ̀rẹ́ mi ò ní bọ̀ ó bèbí náà wà bọ̀ orí rẹ ò pé o jẹ́ ìbọn sí ọ́lẹ́sẹ̀ lu àlù lọ́tẹ́lù ọ̀rẹ́ mi ò ní bọ̀. gbúragàdà wọ́yọ̀. kí lẹ fẹ́ sà bàbá ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ gangan tó bá wà máa fún yín. ẹyìn wẹnẹ. wẹnẹ kí ló ń jẹ bẹ́ẹ̀. ah oko. Okay. gbàbí gbàbí gbàbí. bàbá kí lè fẹsẹ̀ kí lè fẹsà. wọ́n nẹ. kí lè nẹ. wọ́n lè nẹ. kí lè nẹ nǹkan tẹ́ bá fẹ́ gangan ni kẹ́ ẹ sọ fún mi tó bá wà máa mú jáde fún yín. ajagbajagbajagbajagbajagbajagba. a ní kẹ́ ẹ sàn kọ́tẹ́ ẹ fẹ́ ná. wọ́n nẹ wọ́n nà eh, tibé wọ́n nà eh, tibé tibé wọ́n nà eh, tibé tibé. èmi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o bàbá. wọ́n nà kí ni ìdérí kòkòrò. ìdérí kòkòrò ṣé mosquito coil àbí ti tá a yan. ta ló ń bẹ sọ̀rọ̀ kínní kí ló ń ṣẹlẹ̀ ta ló sọ fún ẹ pé òun fẹ́ jẹ òun fẹ́ jẹ àyàn ìwọ ògbófe ni wọn ò lẹ́yìn ìdérí jọ̀ǹbùlù. jọ̀ǹbù jọ̀ǹbùlù. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ bàbá. Ah, ọmọ òwe kò gbúfèé o mọ nǹkan tó ń jẹ́ jọ̀ǹbùlù jọ̀ǹbùlù my son I sent you to school bass nìyẹn o you don't know how to spell your name your name your name. wẹ́nẹ́. kí lẹ̀ ń nẹ. o mọ kíkíní o mọ kíní ṣaṣa gbúra ṣá ògbúrò ìbọn ògbúrò ògbúrò gbúrò gàdà wóyan kí ló dé bẹ́sẹ̀ yé ah òrìrú rẹ̀ rí ah ó máa jẹ́ kí òtútù pa àgbàlagbà wọ́n lè nẹ́ wọ́n ò nẹ́ jàre. mi ìmọ̀ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ bàbá. wọ́n ò nẹ́ wọ́n ò nẹ́ wọ́n ò nẹ́ nǹkan tí mò ń wá ó dáa tẹ́ ẹ bá nẹ́ wọ́n nẹ́ báwo ni mo ṣe máa sọ yìí ṣé wọ́n nẹ́ ìbọ̀sẹ̀ ìbọ̀sẹ̀. Oh, ṣé stocking. ọ oh, ta ló ń bá ilé ìsọ ọ̀rọ̀ stocking ṣé mo sọ fún ẹ pé ẹsẹ̀ ń dùn mí ni. kí ni o máa ń ṣe ẹ gan kí ló dé tó o máa ń ṣe bí ẹni o ń jàǹbla o kí ló máa ń ṣe ẹ. mo ní ṣé wọ́n nẹ́ ìdérí fìdí ń bọ̀tù o oh, ṣé ìdérí feeding bottle ọmọdé a kì í ta orí fúlẹ̀ la máa ń tà. feeding bottle kọ́ feeding ló ń bẹ́ẹ̀ sọ feeding tọmọdé èyí fúlù tí wọ́n sọ yẹn ní ara mi níbi nìyẹn wa èdè rẹ̀ lè lásán lèmi kàn mí wá káàkiri gangan kó o bá wò mí wàá mọ̀ pé mo sọ gugu. Ah, wa ní gbogbo rẹ àní kí ni tó ń bọ̀ production manager pẹ̀lú ayakodosiology ayakodosiology oko orí mi ìwọ náà wo bẹ owó bẹ oko ayé mi o ayé ká nìyẹn ni ó máa wà kan á wà kan ṣáá ni. nǹkan tẹ́ bá fẹ́ gangan ni kẹ́ sọ fún mi tó bá wà máa mú jáde fún yín. gymnastic without apparatus àwọn <laughs> ah, ẹnẹ wọn ò nẹ ó dùn mí ó dùn mí ó dá mi nágara ó dá mi nágara yéye jù ó dà ó dà sórí nǹkan tí kò ní jẹ́ kí àgbàlagbà fi dédé ẹrun pé jàgbàgùdà ò ní wípé ṣé o lọ sí ilé ìwé. ah bàbá mo kàwé díẹ̀. Ah, díẹ̀ kò tó ní tọmọ obìnrin díẹ̀ kò tó sórí ní tí kò ní jẹ́ kéèyàn lè sọ ní ti àwọn. àwọn wo ni ẹjọ́ ń gbé etílé ara yín. bàbá ẹ sọ̀rọ̀ yín kò séèyàn ah. kankan tó ń rí ti yín. ṣé o ti gbọ́ nípa NTBB mo gbọ́ ń pa ẹ̀ bàbá. yẹn kò ní jẹ́ kí n lè béèrè pé ṣé wọ́n ná. o mọ kinní kan tí wọ́n máa ń pariwo tí wọ́n máa ní. ọkùnrin lè lò nígbà tó bá fẹ́ bá irú rẹ̀ báyìí ní àjọṣepọ̀. ó ó ó ṣé kọ́ńdọ̀m. wọ́n ná yẹn. ah bàbá mo ní ó pọ̀. yé orúwo mi o ó dúró ṣàṣàgbúraṣà ògbúrò ìbọn àwọn òkèrè gẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní volcano volcano. bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni mò ń bọ̀. nẹ́yọ̀ọ́yọ̀ àbínú di ń di. wọ́n ìyẹn náà ni mo nídìí àwọn ẹnẹ mo rí wọn ẹnẹ wọn ẹnẹ kìnní táwọn wí nìyẹn lógu àbẹ lógu àbẹ lógu jẹ́ kí n wò. òun ni bàbá. àpẹ̀kú olódò máa yùn dí o tèrè mi náà tèrè ń bá aṣọ ọmọ ṣọdẹ́kẹ́ máa yùn dí máa ṣe gbẹ́dẹ́mù wọn ẹnẹ yẹn <laughs> wọn ẹnẹ yẹn èló ni twenty twenty naira lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. mélòó ni o wà nínú rẹ. mẹ́rin ló wà nínú ẹ̀ bàbá. gbà mélòó ni máa lò. gbogbo ìgbà tẹ bá ti fẹ́ bá obìnrin lò pọ̀ ẹ máa máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. ẹyọ kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni sà. màá wá lò ní ìgbà mẹ́rin. bẹ́ẹ̀ ni. màá lò ẹyọ kan ní ìgbà mẹ́rin kó bá mi kó mẹ́jọ. bàbá ẹ rọra o wo bó ṣe dà í lẹ̀ ṣábà gan. ṣé ẹ wá ní ìṣera yín lè ṣe báyìí. ṣé ìrẹ́ ló fẹ́ sọ bí mo ṣe máa lo ìgbésí ayé mi kẹ́mi mi máa ṣọ́kú náà ni mo ṣe kó dédé ilé ìjọ. bàbá torí mm. ah! kí n bá ra ẹ mú tí mo ju kọ́ńdọ̀mù sọ́hún màá ṣá ẹ ṣabatí tó bá mú mi dé adé orí báyìí mi náà já ayé ọlọ́ba kí ló ń wí yìí kẹ. bàbá òun. má kò fún mi ní wòrìwò ah! wá kìnnìkan kó o kó sínú rẹ kò máa jẹ́ kí wọ́n máa fi àgbàlagbà ṣe yẹ̀yẹ́ o ti rọ́kùnrin ẹ̀ gbẹ̀gbẹ̀ gymnastic without apparatus ìwọlé ìṣọba kì yé orúwo mi o orúwo mi o. wẹ́nẹ́ wẹ́nẹ́ mo rí agbó rí kí nílẹ̀ bó ṣe dúró. ṣe ló dúró wárí wárí ó dúró wárí wárí ó yá ṣe yí àkàtà kó o ti bọ́ mi lọ́wọ́ kéré gbúragàdà ẹlẹ́lẹ̀wé wà nẹ́nẹ́ o. ẹ wọlé ẹ wọlé. àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí àṣeburúkú ẹ kó ara fún ẹ jókòó. lásán lásán. Bùnmi ṣé ò sí. tí mo fi yọgi àbúrò ẹ gbà lọ́wọ́ mi. kí ló nǹkan tó rí tó fi ń misbehave right now ṣé o notice anything ni. má máa bí ọ̀rọ̀ báyẹn lọ́wọ́ mi mọ́ lọ bí wèrè àtàsíwìn tó kó ìbúrúkọ rẹ̀ jáde nínú yàrá ẹ̀ nísìn ṣó yí ẹ̀. Bùnmi Bùnmi okay okay jọ̀jọ̀jọ̀ má bínú má máa ṣàlàyé bó ṣe jẹ́ fún ẹ jọ. wọ́n mọkùnrin yìí ò ń ṣèyàn èèyàn gidi ni mo pè é mo ṣe rí ìsìn pé ọmọ lẹ́lẹ̀ ni ó dẹ̀ máa padà sílẹ̀ lẹ́yìn èmi ni mo mọ how long to take me láti bá dádì mi sọ̀rọ̀ kó tó accept láti help ẹ̀ wọ́n kó gbogbo document sílẹ̀ fún ẹ wọ́n tún fún ẹ ní travelers check ó gba American visa tán ó wá ń ṣòṣì káàkiri pẹ̀lú àwọn obìnrin láì tí kúrò Nàìjíríà tó bá dòun kọ́. Eh, take it easy now. Eh? take it easy take kí ni easy sọ fún mi kí ni kí n take easy ṣé wà ló ń wù yẹn kò sẹ́jọ́ ń bẹ̀ ṣàrà wọlé ọ̀rá fún mi ní gbogbo àwọn dọ́kúmẹ̀ntì yẹn. ok ok jọ jọ nítorí tọ́lọ́n ọlọ́run mo fi bẹ̀ ẹ mo rò pé ìdùnnú ló tẹ máa bá wa síbí ni mi mọ̀ pé ó tún máa bá mi jà ni no not to worry máa fi hàn ẹ ṣùtì gbọ́ jẹ́ kí n fi hàn ẹ. passport àti títì bíbẹ̀. o jẹ́ àwa dáadáa. mo mi jọ̀ọ́jọ̀ mo mọ̀ pé o ti dé pẹ̀lú àwàdà ènìyàn o. kó kà má máa lọ agbárí fún mi mọ́ ṣóyí ẹ̀ ṣé yẹn àfowó ẹ̀rọ àòyì kó má kọ́ lójú ni kó fún mi kí n wò náà kí ló dé. ṣé ṣé torí pé fi pamọ́ àbí. excuse me kó wá fún mi ni mo sọ fún ẹ mi ò bẹ̀rù ọjọ́. ok ok ok mo sùn jọ̀ọ́jọ̀ má bínú jọ̀ọ́jọ̀ pàdé ẹ mo mọ̀ pé o ti fi pamọ́ ni jọ̀ọ́. kí ni dàn kí ló kí ni kí ló kí ń bá mi sọ́ọ̀sìn oya dìde dìde <laughs> oníjókòó lé. ok báàgì ẹ̀dà. ó ní ẹlẹ́yìn ẹ̀ kò gbé. bùnmi ó láì kó máa trick mi ṣá. yọ̀ọ́ náà bùnmi kíni kíni kíni kan náà ṣó jẹ́ géèmì kan tó máa wá kiri sìn. jọ okay for the last time jọ mò ń bẹ̀ ẹ́ ni níbo ló tọ́jú ẹ̀ sí náà. omi má ṣe báyìí fún mi náà jọ jọ. kí ló ṣe ọmọkùnrin náà. má ṣe báyìí fún mi náà. òkè kíni kíni kíni kan tó sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó wá kiri báyìí. má ṣe báyìí náà gbogbo documents tí mo kó lọ sẹ́ńbàṣì àti tc ti dáadé ẹ fún mi hmm. mi rí kankan mọ́ náà. ó jọ nítorí tọlọ́n ọlọ́run mo fi bẹ̀ ẹ́. wá mi ò bẹ ṣàwádà ṣe kó wá kókó fún mi. bùnmi jọ jọ jọ mo ti wo inú inú briefcase mi náà kò sí bẹ́ẹ̀ náà o jẹ́ wa dáadáa mi o fọwọ́ kan kó má dàbí ẹni tó bá fọkàn briefcase mi ò tiẹ̀ fọwọ́ mi kan ara wa dáadáa kò dẹ̀ kó fún mi kí n máa lọ. yéè ọmọ yìí pa mí. ọmọ ẹ wò. ṣé ṣe pàdé nù yàrá ni àbí ó bá mi rí. ṣé kìí ṣe ìrèrè asínwín tó mọ́ mi lójú lọ́nsìn. tíyìn rẹ pa mí o. mo gbé mo gbé. Mm-hmm. pẹ́pẹ́ yéè ilé ayé mi ti bàjẹ́. ṣé ìkọ̀ tó máa ma ṣe ni mi ò ṣàgbéjà gbogbo nǹkan tó mú yẹn ò dùn mí o tí sí mi ló dùn mí jù kó dẹ̀ bá mi wá if not so dáàdì àfojú ẹ̀ kan máa bọ̀. dáàdì dáàdì má sọ fún dáàdì jọ má ti sọ fún dáàdì ah, pẹpẹ pa mí sáyé pẹpẹ pa mí sáyé mo gbé irú ọmọ ọmọ ọkàn báyìí o torí Ọlọ́run. Ah. hello hello Tọ́lání how are you my dear ẹ jọ̀ọ́ má bínú mo wà lọ́dọ̀ baba landlord ni. Eh. Yeah. yeah. Monsieur. Yeah, I'm ń try that to sort bí yẹn fún No problem, I'll pè ẹ́ padà ṣùgbọ́n. Thank you darling. I love you. O sira káfó, gbèsè mu. Ọmọ pé gbèsè mu ló gbé o. Ah, <laughs> ẹ má bínú sá. Ah, mebí wọ́n wọ̀ rẹ̀ lọ ná, mebí wọ́n lọ gbé gbèsè dání, ọ̀rì lọ́wọ́ mi. Ẹni jẹun yóò kọ́ ní lo phone. Baba landlord, ẹ ṣe gan-an mo dúpẹ́ púpọ̀ púpọ̀ ní ọwọ́ yín mo dúpẹ́ gidigidi fún wípé àtìgbà tí mo ti dé ibi báyìí bó tilẹ̀ jẹ́ wípé ìdàyèdè díẹ̀díẹ̀ máa ń wà ní àárín wa ṣùgbọ́n inú mi dùn ayọ̀ mi dẹ̀ kún wípé mo gbé inú ilé yín yìí èmi náà dẹ̀ di olóríire kókó ọ̀rọ̀ mi ni wípé <laughs> mo ti ra ilé kékeré kan sà. mo bọ yọ mo bọ dúpẹ́. and bógo ṣe ń jẹ́ ti ọlọ́run tó bá di ìparí ọ̀sẹ̀ yìí èmi náà máa moving sínú ilé tí mo rà. Ah, ah. lókun ọ̀sẹ̀ tá a wá yìí. lágbára ọlọ́run sá. ọlọ́run mọ̀ sí o. <laughs> olúwa ṣe o sá. ilé náà wà tó ọ̀la. àmì sá òní gbóná mọ́. àmì sá àdúrà tá à ń gbà nù. Ah, ẹ kíkó tí mo fẹ́ kó jáde kò ń ṣe pé bóyá mo fẹ́ mú anything nínú ilé yẹn mi ní mú abẹ́rẹ́ báyìí kúrò ní apartment mi. àwa náà sì tọ́jú ẹ tí nǹkan kan ò ní í sí ìtọ́jú kalamisa ti burú gùn ní ọbẹ̀ a kò sí faranda mi nìyí àwọn ọmọ ọmọ lò fúngbà díẹ̀. àbúrò mi kan tó súnmọ́ mi pẹ́kípẹ́kí ni mo fẹ́ mú wa láti máa wá gbé ní ibẹ̀sà. kó tó di wípé owó ọdún kan síbi oṣù méjì tí mo san sílẹ̀ tán màá fún yín ní owó ọdún méjì mi lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ṣe gan sa. kó o tó fi dọ̀bálẹ̀ pa mí ṣé bó ṣe wà nínú gírímẹ́ǹtì tí kátikàti ṣe fún ọ nígbà tó o fẹ́ wá sí i pé tó o bá ti kó ònú ilé o ọ̀tún tankó ààrẹ fẹ́ lómi mo bí ọ léèrè ìbá tiẹ̀ wá jẹ́ pọ̀ kú ni ọ wà ní kí àwo rẹ̀ mọ́ gbélé ah, ah. mo bí ọ léèrè ni. àbúrò mi tí mò ń sọ̀rọ̀ yìí sà ọmọ tẹ máa gbádùn àbágbé ẹ ni because ó tutù bí èmi báyìí náà ni sà ó ó tutù bí èmi báyìí náà ni sà. ta ni ń tàn. Ah, èmi fúnra mi mọ̀ sá. ìwọ tutù mọ́ máa ń tàn ọmọ bá wọn tàbẹ́là ẹni tó burú mọ̀ sá mo mọ̀ pé mo tutù. ẹni burú mọ̀ ẹni tí ó sọ fún ní orí èmi ò wá nífẹ̀ẹ́nu mi sọ àmọ́ mo mọ̀ pé ó burú ọ̀tún lékè sósòsòsòsòsò bí ẹyẹ àtìǹgà ìwọ ni. bẹ́ẹ̀ni ọba tiẹ̀ sọ̀rọ̀ kọjá pé mo gọ̀ bí ìdí ìbọn kò yẹ kí wọ́n mọ̀ pé nǹkan tí ó là láti ò lè sẹ́ni pé kéèyàn kan kú òun ilé kọ̀ wá tún ló gbélé fẹ́ lómi ó tiẹ̀ fẹ́ lè ní bí àbúrò rẹ̀ bá lò tán o ọmọ tábúrò rẹ̀ náà bá tún bí kọmọ ìgbébí ẹ kúkú jogún lé. tankwá ò sí nínú ọ̀rọ̀ ayálégbé táyálégbé kan bá ti kókó kẹlòmíín náà sanwó kókó wọlé ni kì í ṣe lè mọ̀lẹ́bí. ẹ bọ̀sà owó mi sì kù bíi owó ọdún kan àti bíi oṣù méjì sá. o ò mórí ọlọ́ o ò ṣe kí ni o ò mórí ọlọ́run ẹni bá mórí ọlọ́run ó mọ̀ pẹ́ dù o ò mórí ọlọ́run. bébí lèmi lèyàn ó gbé tí ó sọ̀rọ̀ ibú kú òun bẹ́ẹ̀ bókó mọ́tò márùn-ún débi ó lè mọ́ mu kankan kú òun bẹ́ẹ̀ nínú ilé kan nu inú ilé mi sì lè yóò wà ní ọbẹ̀ lọ́nbẹ́lọ́ ni òní ríyọ̀nù ọlọ́run tí ó fi kú òun bẹ́ẹ̀ inú ilé mi lẹ́lòmíọ̀ wà ní òní rúure débi tí ó sọ rí. kẹ́lòmí ò tó ṣe familára ṣe sàn lé kó tó ṣe pé ìpínlẹ̀ lé yóò ti rí ewúrẹ́ dúdú mọ́lẹ̀ sínú ilé òun láti fi kó àìsí kí àwọn ayálégbé rẹ̀. ǹjọ́ mo ti kọ́lé mi ò rí mọ̀lú rí mi ò sì gbẹ́bọ sínú ilé rí inú re òun morì mọ́lẹ̀ nù léyìí àti wáre òun morì mọ́lẹ̀ bẹ́ẹ̀ òun gbogbo yín fi sórí rẹ̀. kò sí kàkánu yín tó sórí ibú inú èmi náà sì dùn àbí mo fọ́ ní lára gbàmọ́ ti gbà yín nulẹ̀ wọn gbàjọwọ́ ọdún méjì lọ ẹlòmíì àti lọ báyàn rí tó ká wá san owó ọdún márùn-ún two fifty two fifty tọ́sán. síbí lára àwọn tí ń yálé gbé ní àtìrí ìtọ́ra ọkọ̀ kan àtìrí ìtọ́ra méjì àrí ìtí ọ̀gbọ́kọ̀ wọlé ní tó sì gbọ́kọ̀ lọ. èyí ò gbélé ibòmí ọmọ mọ̀ lọ́wọ́ rẹ̀ ni wọ́n mọ̀ ṣàìsàn wọ́n mọ̀ fowó wà rẹ̀ kí inú kí wọ́n gbọ́ lé Ìbàdàn lẹ́nì kí wọ́n gbé lọ Abẹ́òkúta lọ́la àmọ́ wa ò rí bẹ́ẹ̀ mẹbi inú lálàáfíà òun lọ́kàn rẹ̀ fi balẹ̀. ẹ rí kí n nǹkan mẹ́nu ọ̀nà jẹ́ ti ń gbé mi ẹ rí mi kí n jí gbogbo oore tọ́lọ́run ti se fún ọ yìí kò yẹ kó o tún síngì tí wọ́n tó tún tilé bọ́ sílé rẹ̀ ẹlòmíì ń gbénu ilé báyìí tí ó tilé bọ́ sábẹ́ bìríìgì ẹlòmíì sì ń tilé báyìí bọ́ sọ́dọ̀ rẹ̀ tí ń lọ gbọ́dọ̀ rẹ̀ kí ló ní dúpẹ́ fún ẹlòmíì sì ń takú àkó ni tọ́ba jẹ́ mọ́ṣúárì lọ́lọ́kọ́ tẹ́lòmíì òkú tí wọ́n gbé lọ mọ́ṣúárì èèyàn òkú nù lé yìí kò sí mo sì ní rókù nù lé ìyànda báyìí ni kò wá ṣe pẹ̀lú owó tó kù kọ́ mọ́ bàbá pé kò ní. <laughs> ọ̀rọ̀ yín ti yé mi sà ọ̀rọ̀ yín yé mi gan-an èmi náà dẹ̀ ti dàárò síwájú mo dàárò sẹ́yìn bàbá mi náà máa ń pa òwe kan sà wọ́n ní owó fúnni kò tó ènìyàn nílé ayé yìí. irọ́ ni bàbá rẹ̀ pa orí bàbá rẹ̀ ò pé torí bàbá rẹ̀ bá pé ṣé èèyàn lè yọ fún ìyàbò owó mọ́ gbé ọ fún mi ò wúlò bẹ́ẹ̀ ni lẹ́yìn pé kọ́ ọ fún lówó owó tó o bá fún mi mo lè fi ṣe nǹkan dáadáa ṣé wọ́n sì tí wọ́n fún mi fún ọ ṣé mo fi ọ́ nara lé ni àbí mo fi ọ́ lọ ra bàtà àbí lọ rè fi ọ́ ra aṣọ ìwọ náà dà tí mo mú kì í ìwọ kan bí igi àgékù. ok sà mo ti gbọ́ sà mo yọ̀ǹda gbogbo owó tó kù sílẹ̀ sà. ọ̀sẹ̀ oríire ilé náà lọ́hùn ò nílùú ń gbàǹjo kékeré ní ọ̀jẹ̀ inú oore tọ́lọ́hùn ṣe fún ọ ló gbọ́ ọlọ́hùn. ọlá àwọn tó ní a làwákàtí márààrún ọlá orígun mẹ́rin ayé ọlá mẹ́kà àti mẹ̀dínà ọlá jerusalem gbogbo tí mo ṣe fún ọ yóò mọ. bó ti tẹ́rí sí mi tó ń gbàdọ̀ ní forí náà gbè pé eriwo yà àyàgbó àyàtọ̀ ọ̀tọ̀ ògbó ilẹ̀ tó fi sílẹ̀ ò ní bàjẹ́ ìwà tó dojúkọ kò ní bàjẹ́ ẹ̀yìn tó sì fi sílẹ̀ náà kò ní bàjẹ́ mọ́sẹ̀rù bá wà o. ẹsikisa ah. àdúrà tó ń gbà fún kùú lẹ́ ń gbà yìí láì ṣòkú. irọ́ o àwọn tí ò yé ni o iwájú tó dojúkọ ni pé ibi tó ń lọ ibẹ̀ ò ní bàjẹ́ ẹ̀yin tó ń ṣe ìfisílẹ̀ náà wọn ò nílùú ní gbàǹjo àdúrà tí mò ń ṣe nù. ṣẹ́bọ̀n lásán ọ̀rẹ́ ni òní tásì lọ gan yìí ara àyọnú ọlọ́run nílé tó ń tan náà yìí mọ̀gọ́ tọpẹ́. ọlọ́run ọba chinyere chinyere ibikíbi tó bá wà ò ní ṣoríire kò ní dáa fún ẹ èmi àti ẹ pọ̀ sóorun ìṣẹ́jú márùn-ún ó dẹ̀ gba ilé ayé mi jẹ́ ó mi ní travelling passport àti traveller's check three thousand pounds ló fi ṣe mí láàánú ah irú gbèsè ayé wo mo á lò lọ́gbà ẹ̀ ìwọ ọlọ́run eh? twenty thousand naira tí mo rò pé fẹ́mi gbé mo wà lọ mo wà bọ̀ àṣé ọmọ burúkú yìí tí èrè òun náà ló tún gbé owó ẹ̀ ẹ́ eh? ah ọlọ́run ọba ẹ́. Eh? Chinyere Chinyere irú irú àgbàdo wo lọmọ burúkú ìwà dà sí àgbàdà fún mi báyìí pé kí n máa yan ẹ tiẹ̀ gbọ́ náà ṣé kò ń ṣe orí ìfẹ́ mi ló ń bá mi jà láti jọjọ́ ẹ̀ gbé o. Hey. buragada wóyan ẹ̀rí ó tún ṣe kẹ́kẹ́ yẹn lẹ̀ ó ti kẹ́ ẹ̀pà rẹ̀ lẹ̀ kọ́kàndẹ̀gbẹ́ yìí wúì kó lẹ̀ kókókó rọ́mọ sí wọn lára. eré kí là já ń bẹ̀ kù ṣe. baba landlord. kí ló ṣẹlẹ̀ kí ló dé. tí kíni fi ṣe. kí ló dé tẹ mú ọlọ́pàá wá sínú yàrá mi èmi ni mo mú ọlọ́pàá wá síbí àbí àwọn ìjọba náà ni kó wá kẹ́rù rẹ̀ kí ni mo ṣe fún ìjọba. kí ni o ṣàìṣe o dẹ̀ tún ń bì mí pé kí ni o ṣe. kí ni mo ṣe ẹ ṣàlàyé fún mi náà. ó jẹ́ mi ní owó ni àbí kí ni o ń bì mí irú question wo nìyẹn. èmi baba landlord nítorí owó oṣù mẹ́ta péré tí mo jẹ yín lẹ wá kó ọlọ́pàá wá bá mi nínú yàrá mi. ò ní kúre fún tó sọ yẹn ǹbàjẹ́ kó pé oṣù mẹ́tàlá kí n tó wá báyẹn three months kìrìtì mo jẹ ṣe yín wọ́ ó mọ gbogbo ìyẹn ìyẹn ni pé ohun rẹ ohun ẹnu rẹ lè rọ̀ ìyẹn ni pé ó lè rọ̀ kó kà ẹnu rẹ lè jò kó kó rọ̀ àbí wọ́n kọ́ ló la dúró go ní kóòtù tó dúró tó káwọ́ pọ̀yìn níbẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òun tútùkútù adájọ́ ní òun fún ẹ ní oṣù kan ìwọ ń bẹ́ẹ̀. èmi ní kóòtù. ò ń bẹ oníṣègùn Mushin ó bẹ wèrè Mushin ó ti ẹ̀ gbà ó ó rántí pé tí oníṣègùn bá ṣe ògùn rẹ̀ tí wèrè ò bá jẹ́ wàhálà náà ni ìwọ ń bẹ adájọ́ ò bẹ èmi láńlọ́ọ̀dù tí mo kọ́ ilé mi àbí o rò pé ìjọba ni ó kọ́lé fún mi orí ẹ ò da lọ́rùn ẹ tó ń sọ fún adájọ́ pé ẹ ẹ lóòótọ́ ni o jẹ̀bi ṣùgbọ́n oṣù kan tó fún ẹ yẹn o kéré jù kọ́ fún ẹ ní oṣù kan sí i lẹ́yìn oṣù kan yẹn ètò fún ẹ tó o bá rí owó san kọ́ wá kó ìjọba dẹ̀ wá mú ìlérí rẹ̀ wọ́n mú iṣẹ́ òwà ń bèrè ní ọwọ́ mi pé kí ni o ṣe kí ni o ṣàìṣe. ẹ jọ gentleman ṣe bẹ ṣe rí mi yìí mi ò fi ẹsẹ̀ méjì yìí dé kóòtù rí nígbèésí ayé mi. kókà kókà ṣé o fẹ́ sọ wípé àgbàlagbà ń pa irọ́ ni. bẹ́ẹ̀ ni. ìrẹ̀ ọmọ olórí bíi síìtì kẹ̀kẹ́ lálẹ́ yìí you are a braggart braggart you are a braggart irọ́ lẹ ń pa mọ́ mi. yé èmi lè mi ń pa irọ́ kókà. irọ́ ló ń pa mọ́ mi mi. kí ni gbogbo blasphemy tó ń sọ yìí àwọn ọmọ ìwọ máa ti sin ní kẹ ìwọ ọmọ tó lọ ń bá bàtà onílé gbogbo ojú orúkọ yìí kókà kókà olórí burúkú owó rẹ̀ bí ẹni tó gbé ìkúùkù ẹ̀jẹ̀ sókè ìwọ sọ mi ò sọ fún ẹ nígbà pé ọ̀rọ̀ ẹ máa ní ẹ̀yìn náà mi ò sọ fún ẹ tó lé mi ń fẹ́ ojú èmi ń fẹ́ imú èmi ń fẹ́ ojú èmi ń fẹ́ imú àwítán wọ́fọ́ bàbá rẹ̀ kọ́lé ní ìlú wọn irú ilé wo ni ná wòró fọ ilé eh, ògòrúpọ̀ mẹ́ta ẹ̀ńkọ́jọ yẹn rímù kọ́rẹ́kọ́ ni wàá gbà ilé yẹn o máa ṣí irú wa síbí wàá ṣí ilé bàbá rẹ̀ yẹn wàá ṣí irú wa síbí. baba landlord ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni so wàyó lẹ lò fún mi Jankara court lẹ gbé case mi lọ èmi ò ní gbà o èmi àti èmi ò ní mi tiẹ̀ nígbà ni. jankara kọ àṣùwàní ni. ẹ wo ẹ wo mr kókó àbí kókó àná pè é kọjú sóníjà yín ẹ jẹ́ káwa ṣe wa wọ́n ń retí wa lọ́fíìsì. ẹ jọ ẹ ẹ ẹ. ẹjọ ẹgbẹ́ bọ̀ ẹgbẹ́ bọ̀ ọlọ́pàá. ẹ gbà mí ẹ gbà mí o tó ló máa lù mí nìyẹn. máa fẹ́ sílẹ̀ wọ́n máa lù mí nìyẹn o. ẹ má jẹ́ kó kẹ́rù mi jáde. wọ́n á kó eléyìí. baba landlord ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run gbogbo ìwà tẹ̀ ń wù yìí o. fi mí sílẹ̀ fi èmi àti ọlọ́run mi sílẹ̀ kájọ la máa yanjú rẹ̀ ìwọ ìwọ ìwọ ìwọ ń sọ pé kí ni ìwọ nìkan ni fire brigade ṣé ìwọ nìkan ni ìwọ nìkan ló máa ń fáyà ṣé àjájẹ placenta rẹ ni. wọ́n máa kó wọn ò ní kó kíni. ẹ mú sùúrù kíni. bàbá landlord ẹ jẹ́ kó mú. ẹgbẹ́ mẹ́mẹ́ ẹgbẹ́ mẹ́mẹ́ ẹgbẹ́ gbogbo ẹ̀. ṣé mo ṣé mo pé fẹ́ rìn mí sí òwò. you have no gumption you have no gumption láti sọ pé mo fẹ́ rìn ẹ̀ sí ìwòrìwò o ò ní gumption at all ṣèbẹ́rù ilé ni wọ́n ń kó wọ́n kó aṣọ náà rẹ̀ ó dẹ̀ ni mo fẹ́ rẹ̀ sí wòlíwò ta fẹ́ rẹ̀ sí wòlíwò ẹ̀yìn ìlú ẹ dúró àbẹ̀lú. ẹ pẹ̀mẹ́rù. àṣepé olúwa kọ́lé òun ni ta ló máa kó wọlé ta ló máa kó jáde. bí bá ṣe pé olúwa kọ́lé òun ni ta ló máa kó wọlé ta ló máa kó jáde ẹ̀yin là ń lọ jù àtẹ̀yìn là ń lè jù gbogbo bí a ti kà ẹ má ní tẹ́lẹ̀tì lára bí kò bá ṣe pé olúwa kọ́lé ọ̀hún ni. ta ló máa kó wọlé ta ló máa kó jáde. ẹ jẹ́ ká bá àwọn tẹ́lẹ̀tì lọ wí wípé kan ṣe jẹ́jẹ́. yorùbá sọ́ra twenty four seven hmm. ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. unlimited entertainment. <laughs> wọ́n fi dọ́wọ́.